wo bó ṣe ṣojú mi bíbá ẹ̀sìn kò jẹ́ ìṣojú mi pípé kọ́lọ̀ mi gbogbo ló mú jáde ẹ̀sìn jẹ́ ìtọ́nà sí ìta fún ìyá yẹn àìkèlè ìwé o tẹ́ pé máa ń sọ fún mi pé mo lò wẹ́ lówó mi lọ́wọ́ ni èmi fún yín ẹ̀ fún èmi máa máa bù mí kò ní da fún ìyá yín so Nigeria government yóò dára fún yín ọlọ́pàá Nàìjíríà ẹ bá fẹ́ ká máa gbàdúrà lọ kẹ máa ẹ tètè bá wa get Koko Zaria arrested. Mm. IGP Nigeria Police Force, IGP Inspector General of Police Nigeria. Right now I'm on your page. You posted something, IGP condemned Gosa bombing. Okay. our bombing ni wọ́n sọ mí báyìí. Ó dà pé wọ́n tún ti bomb mi kan. Dẹ́kun wọn náà bomb ní Nàìjíríà. Gbàtí ẹ mú ẹ because àwọn Koko Zaria yìí náà wọ́n lè wà nínú àwọn tó ń bọ́ǹbù tó ń ṣe secret eh, bomb secretly kò ń ṣe rọ ẹ jẹ́ ká Koko Zaria ní amẹ́jẹ̀ wá ní kíákíá so ó dẹ̀ ti pẹ́ tí there was a time lára àwọn tí mo send the Koko Zaria message fún gbogbo ẹni bá flag page níbi tá a wà báyìí ń ṣe èpè wà èpè wà ńlẹ̀ happy new month thank you Koko Zaria la mẹ́jẹ̀ wá ń sìn Nigeria government and Nigeria IDP ọ̀rọ̀ Koko Zaria tó ló dà pé ọwọ́ ọlọ́pàá commissioner of Lagos State wọ́n ti ra gbogbo wọn pa yes I said it yeah they used to be afraid of them ó ti yé ẹ bá tẹ máa wo bra mi ẹ máa wo ẹ tá a rí pé ó fine bra mi fine ó push up bra tó fine bra dẹ̀ wọ́n bí bra yìí tí mo rà ń gbà yẹn one twenty gbogbo bra one twenty ọlọ́run tó bá rà bí ìbá ń sí kò kò ṣe tà padà ni hmm. kí ni ìbá lò mọ́ máa bá rẹ̀ tó lọ́yàn lákíṣe nàìjíríà o máa kó fún wọn bí àbí kí lọ kó dànù níbi tá a dé bí tá a wà yìí joshua tá a dé yìí. nigeria police igp attention ni the nigeria government ẹ̀ka sọ o ẹ̀ka lẹ́sà ó dà pé àánú àti wà nírọ̀lẹ́ aago mẹ́jọ ti lù ú nàìjíríà wọ́n ti close that office àwọn tó lọ níbí báyìí we are still in the This is three o'clock, two minutes after three, We came, I came out now three o'clock, okay? Um, for Koko Zaria, in Nigeria, it should be around eight o'clock now. Okay, ẹ kú ṣé ní sá o. Daddy wa, Daddy Bola met in ẹ ṣé sá, ẹ pẹ̀lẹ́ nice bra. Oh, Emma, má wo bra, Emma, má wo ọ̀kan, ẹ wo nǹkan tá fẹ́ sọ, ẹ ti understand. <laughs> nice bra. Ẹ bá wa, ọ̀rọ̀ Koko Zaria la fi wá o, kí ó ti yé is a terrorist kì í ṣe rọ mhm. you know I live in his house before I rented an apartment in his house bible lele mo rent ilé nínú ilé Koko Zaria so I know him I've so I know him before okay mhm. so if now I'm telling because video to gbé jáde pé òun ò mọ kankan pa òun ló rán bọ̀bọ̀ yẹn pé kán fọ́gò mọ́ lórí apààyàn ní Koko Zaria even the father of my baby nígbà tí arẹ́ntì lé see ọwọ́ Koko Zaria tara rent ilé sí ilé Koko Zaria Koko Zaria started coming to South Africa when he came to South Africa he would not call Oh, he not call my husband he not call me Oh, that's o despite pé nulẹ̀ ni rent ilé sí he came to South Africa and he hijack all the people that is working with my I mean the father of my baby so lára àwọn tó hijack mi àtàwọn tó rán ẹni tó rán wá ń gbà yẹn ọmọ ẹsẹ̀ pẹ́pẹ́ ẹni tí wọ́n tó pa bàbá ọmọ mi láàárọ̀ ọjọ́ Sunday yẹn ọmọ union ni so Koko Zaria is not out of it ó ti yé so ó lè jẹ́ nìkan ló bẹ̀ ọ́ but òun ni wọ́n máa rán òun ní sharpshooter tó máa ń pa wọ́n ṣé ti yé yín one day also níjẹ̀bọ́dẹ to invite mi sí party Wàsíù Àyìndé ló jẹ́ mọ́ gbogbo wọn o so tó invite mi sí party yẹn mọ̀ to tó ṣẹlẹ̀ wọ́n wá sílé mi wọ́n àṣẹ ọkùnrin kan tí ó nílé tí mo rẹ́ẹ̀tì tí mo gbé ń gbà yẹn àgbámíyan àṣẹ wọ́n ti wọ́n ti fún ọkùnrin yẹn lóyè ní Àbújá àwọn ti road tó ti eyín mẹ́yẹn so wọ́n ti fọ́ ọkùnrin no Abuja kọ́ náà ti fúlóyè ní Ìlọrin wọ́n ní kó lọ ṣe kíátíkà wọ́n tún wá fún lóyè kan ní Ogun State àṣẹ o ló ń gbowó so wọ́n ti wá wọ́n sáré àtàwọn gúrùpù ẹ̀ wá láti ṣe kíni láti pamọ́ àyẹn dànù Ọlọ́run ló yọ mí ń gbà yẹn tó bá pamọ́ àyẹn ní ọjọ́ yẹn tí ìbàjẹ́ pọpọlọpẹ́ àdúrà wọ́n kàn pa wọ́n máa rò bóyá èmi mo invite wọn So ti yé wọ́n ṣe pa èèyàn sílé Bukky Black nígbà yẹn this is àwọn boys bó ṣe ń lọ káàkiri nígbà tí wọ́n ti dá MC dúró ṣé ẹ rí kí ẹ bá wa council Koko Zaria Nigeria police IGP Nigeria government emory tí mo fi pe Nigeria government sí tí mo fi pe President Bola Ahmed Tinubu sí dádì ẹjọ́ sà Koko Zaria ní to be council mo dẹ̀ máa fi àwọn example wọ̀nyí torí nísìnyí à ń fight against terrorism wọ́n máa lọ bọ́ǹpù káàkiri ànímọ̀ àwọn tó bọ́ǹpù ṣó ti yẹ yín àwọn eléyìí náà Zaria ló dàgbà sí Koko Zaria pa ẹni tó gbé lọ́dọ̀ ẹ̀ ní Zaria Koko Zaria bá ti jalè nígbà yẹn lẹ́kọ̀ọ́ asálọ Koko asálọ sálọ Zaria Koko Zaria will still in Lagos and he will run to to Koko to to to to what what, did what, what did they call it he will run to Saria. so I rented an apartment in his house I lived before and I spent eight months in his house you know what happened I still have one year and four months Koko Zaria stole all my things and he rented the apartment to somebody mo kàn dé láti South Africa mo ní ọmọ ọ̀dọ̀ mi o wa lọ sílẹ̀ kó lọ má ṣọ ẹ o tòró ìlàṣọ ń bẹ̀ mí náà lẹ́rù ẹ̀mọ́ ilé ni bọ̀tà ti parí mo ti parí ilé mi ìgbà tó gbógun tì mí náà ní kíákẹ́ ni mo sáré parí ilé yẹn mo dẹ̀ débẹ̀ Koko Zaria ti jálẹ̀kùn nílé ó ti sílẹ̀kùn nílé o ti kó gbọ ẹrù owó mi dẹ̀ ìkú ọdún kan àtòṣù mẹ́rin owó ọdún méjì mo san Koko Zaria is a criminal nígbà yẹn ni kẹ̀lẹ̀rẹ́ tó bá ti pa èèyàn lóṣòdì tó bá ti lọ pa èèyàn báyìí tó ti bá ti ní kọ́ lọ pa wọ́n tó bá ti ń sá lọ báyìí tó ti ní wọ́n ń wa táwọn ọlọ́pàá bá wa á sá ti ní ọjọ́ kan tó sá wọ inú ilé tó dúró sínú drum inú drum tó ti ń pọn mi ní nàìjíríà Koko Zaria is a killer is a terrorist he must be arrested he must be cancelled not to arrested alone Koko Zaria must be cancelled and let us play this let us play this ẹni to ṣe fún celebrate náà mọ̀ pé mi ò sọ pé mi ò ṣọ̀rọ̀ ẹsẹ̀ gbé mi tẹ̀ ṣọ̀tà celebrate èyí tó fi mọ́dé mọ́dé máa analyse ẹ̀ fún yín ní short short short kò ní pẹ́ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ikú egbin náà tó kú yẹn egbin mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ Koko Zaria mọ̀ nípa ikú egbin egbin ọ̀run yẹn Koko Zaria mọ̀ nípa ẹ̀ gbogbo bí koko bí Ẹ̀gbin Ọ̀run ṣe ń ṣe láìfù bí Ẹ̀gbin Ọ̀run ṣe ń lo gbogbo white white yẹn bí Koko Zaria ṣe ń ṣe nìyẹn ilé Koko Zaria white hòtẹ́ẹ̀lì ẹ̀ white mọ́tò ẹ̀ white gbogbo àwọn tó bá ti bá ṣe white ni Koko Zaria mọ̀ nípa ikú Ẹ̀gbin but yẹn kọ́ là ń sọ ń sìn but eléyìí tó ń fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ tó ń gbóná tó ṣẹlẹ̀ nípa celebrate ẹja sọ ń pa ẹ̀ tó fọ́ ìgò mọ́ wọn lórí tó wá ń sọ pé òun ò mọ nǹkan kan òun ló fọ òun ló bẹ̀ wọ́n Koko Zaria must be cancelled kì í ṣe pé kí wọ́n lè mu it must be cancelled anybody that support Koko Zaria out so must be cancelled Wasiu Ayinde do send Koko Zaria and I will tell you reason why tó fi ní kó fọ́ ìgò lórí ọ̀rọ̀ ọkùnrin yẹn màá sọ fún yín torí ni ó dẹ̀ gbàgbọ́ pé Àwórì ni MC torí àwọn yẹn group MC náà wà so ti yé yín tó MC ló ṣe fọ́ ìgò lórí láwórì so ti yé yín kó MC ló ṣe fọ́ ìgò torí ìyẹn máa wí pé nítòótọ́ nìyẹn máa dé patí gbà tó ń pè fún MC ó wá débẹ̀ bóyá kò tètè pé ó wá ní kán pè wáṣẹ́ kò rí òun ni tó bá rí ẹ ń kọ́ṣẹ́ wọn forúkọ ẹ̀ wọṣẹ́ ní wọn fi gbowó ní báǹkì ni àbí ta ni yálà ìyá ẹ ọmọ ọmọ òmù àrán ni ẹ ọmọ òmù àrán ni ẹ i'm not a tribalism person ọmọ you are from òmù àrán kò ní dáa fún ìyá ẹ àti ẹ̀mọ̀ bóyá òmù àrán ni ẹ torí bá ìyá ẹ̀ gan oníṣekúṣe ni olórí burúkú ó yá wèrè ni ẹ jẹ́ ká fi wọ̀nyí mi ìfẹ́ búyàn nítorí mo pe gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà òdìdí àti àwọn IGP péèjì yìí ni mo fi wọ̀nyí o ṣó ti yé yín torí a rí ẹni tó jẹ́ pé wọ́n sọ pé ẹnìkan kú sí lọ́wọ́ tó ṣe ṣáìtì tẹ́ gbé sórí bíbà sà dáàdì àbí kí lorúkọ yẹn ọkú ọkú gbá kí lorúkọ wọn náà mo ti ń gbàgbé orúkọ yín ṣá kí ló dé má jẹ́ ń gbàgbé orúkọ yín o torí mo máa ń gbàdúrà fún yín nínú àdúrà mi ó ti yé IGP Nàìjíríà IGP wọ́n ti jáde IGP IGP ẹ mú àwọn tẹ́ ẹ bá mú àwọn sáré àwọn kan lè máa lọ ti Èkó lọ máa bọ̀ wọ́n ní connection káàkiri àwọn eléyìí wọ́n ní wọ́n mú ọmọ kan lẹ́kọ̀ọ́ ṣé kí n sọ kọ́kọ́ fún yín wọ́n mú ọmọ kan ní Èkó ṣé ọmọ kan IGP wọ́n mú ọmọ kan ní orí ní Ìbàdàn ni wọ́n ní wọ́n jí ọmọ gbẹ́ngbà yẹn tún ìsì akẹ́wùgbà góòdù tọ́nà gbẹ́ngbà yẹn sáré àní ọmọ yẹn sá lọ kó tó lọ mú ta ló mọ̀ torí pé àwọn ẹ̀ tí dé ńgbà yẹn ẹ̀ tí di IGP ńgbà yẹn o kí lẹ́yìn ṣe ìjọba President Bola Ahmed Tinubu ló wà ńbẹ̀ ńgbà yẹn o ẹ̀yin get me now now but this person has to be counsel ẹ mọ sọ fún yín Koko Zaria need to be counsel kò ṣe pé kí wọ́n mú from Abuja Koko Zaria need to be counsel he is a terrorist. Let us let let us play it. IGP torí àwọn eléyìí àwọn eléyìí torí wọn IGP Adeboy inú ń bí mi mo ń bọ̀ ẹ jẹ́ ó dà pé mo ti ẹ jẹ́ ń fi wọ̀nyí. tolúwa lọ́mọ mi i send you something yesterday níbi tó ti fọ́ ìgò mọ́yàn lórí yẹn àti post ẹ̀ ni ok jẹun wò ní ọ̀dà jẹun wò lọ́dọ̀ àwọn àwọn màmá ẹ̀ mo ń bọ̀ o ẹ jẹ́ o Naija police Naija government we say no to terrorists we say no to terrorists say no to this killing lójúkọ̀ọ́jú kí Koko Zaria kó máa bọ́ ìgò mọ́yàn lórí ẹ èèyàn tí Koko Zaria ti pa nínú ilé Koko Zaria yẹn every time ló máa ń fi àwọn èèyàn ṣe ètùtù kò sẹ́ni tó pé nínú kókó ilé Koko Zaria tó jáde pé kò sí tó bá jáde pé ó máa mẹ́sọ̀ torí gbà yẹn ó máa ń lo èèyàn fún ètùtù ló ṣe lọ South Africa ó wà náà wọn tó pa bàbá ọmọ mi tòótọ́ ni báìbù lélẹ̀ àwọn kan lè fún ní ọ̀dà ọ̀bọ̀ tòun ló òun torí ọmọ ọmọ tó dúró ẹni tó dúró ti bàbá ọmọ mi ní ọjọ́ tó kù yẹn ọmọ union ni ẹni tó dẹ̀ gbókò mọ́ lórí ọmọ MC ni torí yẹn jẹ́ àwórí boy tó dẹ̀ bíi pé àwórí ni MC ló ṣe bó ìgò ló fẹ́ pa ẹni yẹn ó máa ń ṣètùtù ó ń fẹ̀yàn ṣètùtù ẹ̀yin Nigeria government you must kill Koko Zaria he's a terrorist. That's why they place somebody on the social media. When they commit your friend, they quickly run to Esabod place. They run to Esabod, Esabod will be supporting them. Koko Saria is a terrorist. Simple as that. Ẹ jẹ́ ká gbé jáde fún yín ká rí kókó sá kò ní dá fún ìyá alájà ẹ kò ní dá fáwọn tó bí ẹ kò ní dá fúnra ẹ. I want to play it. Mo ń bọ̀ lórí àwọn ọ̀rọ̀ kan mi tí ìdènì o, bọ̀ kí ṣe wo ọ̀rọ̀ mo fẹ́ sọ sí. Torí Koko Zaria, you must be cancelled. Ní Nàìjíríà yẹn, kò ní dáa fún ẹ, orílẹ̀ ò ní gbà ọ̀nà nígbà ẹ. Kò ní dáa fún ẹ. Kò ní dáa fún wọlé tí ẹ̀tọ́ bá sọ̀pọ̀ tẹ́ mọ́ torí mo dá mi lójú pé aṣíwájú lè support ẹ kò ní dá fún kẹwọn tó bá support ẹ kò ní dá fún ọmọ àwọn tó bá support ẹ wọn ò ní jẹ́ lọ́mọ ọmọ ò ní pèsè wọn lọ́wọ́ lọ́dọ̀ alẹ́ I'm very sure ni aṣáájú ò ní sọ wọn ò lè support ẹ ta ni ìyá ẹ ta ló ń jẹjẹ ìmúṣẹ́láṣí lọ́wọ́ ìbàtà lè mọ́mù you are from Ìlọrin I mean ọmọ ọmọ àrán lọ́lọ́ ti wá ọmọ àrán lọ́lọ́ ti wá You are the, in Lagos, destroying the Lagos. Killing people, anybody you feel like killing. Do you know how many people you have killed? First ẹni tó kọ́kọ́ fi ṣe ètùtù nínú ilé ẹ̀. The first person Yes, I mean see. Koko Zaria kọ́kọ́ fi ṣe ètùtù nínú ilé ẹ̀ ọmọ ọmọ Yíbò ni. Báìbù lélẹ̀. Bíi tí ìwọ́nú ilé ẹ̀ ń báyìí, Bísọ́ Badmọ̀ ló sọ fún mi. Mi ìfẹ́ mi ìkọ́bà mo ti so me it's not a thing I will cover. Àwọn kọ́pù yẹn wọ́n wọlé wá ni they are okay bóyá ọkọ àtìyẹ bóyá wọn ní wọn ṣe ń bá ọkọ yẹn ó ṣe ń bá ó ń ṣiṣẹ́ well to do man ó rí ilé Koko Zaria pé wọ́n kùn ní white ó dẹ̀ neat wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ ṣẹ̀bẹ̀ pẹ́ lómi máa ń láìkí ilé tuntun ó dẹ̀ Lawrence níbẹ̀ àṣẹ pàkúté ni bó ṣe débẹ̀ number one ó kọ́kọ́ lọ bá ìyàwó obìnrin wọ́n bẹ̀rẹ̀ sí ń rape ìyàwó obìnrin yẹn wọ́n máa ń rape wọ́n rape ìyàwó obìnrin yẹn because ó níṣẹ́ tán máa lò fún iṣẹ́ yẹn ni ọkọ ẹ̀ bá ti wá padà sùn ó máa máa ṣiṣẹ́ lára ẹ̀ bó ṣe ṣe báyìí ọkùnrin yẹn ọmọ yíbò yẹn ó kú sínú ilé for three four days kan tó rí eṣiṣẹ́ ọlọ́dẹ ti wà nínú ilé yẹn náà tó wá wò pé bólé ti ṣe ọlọ́dẹ ti wá ọkùnrin yẹn ti ń jẹrà sínú ilé nígbà tó kú sílé kókósáyà ẹni tó kókósáyà kọ́kọ́ lò nìyẹn nígbà tó máa dẹ́lẹ́kẹ̀ẹ́ tó fẹ́ lóyàn ẹni tó lọ máa lọ ń sábà ní sáríà tó jí ọmọ bàbá ẹ̀ no ọmọ ìyá ẹ̀ first born ìyá ẹ̀ tó wà ní sáríà tó máa lọ ń sábà ńgbà tó bá jalè lẹ́kọ̀ọ́ ńgbà yẹn ló pa lẹ́lẹ́kẹ̀ẹ́jì ó kọ̀ kò ẹ̀pù máa yẹn kò jẹ́ kí máa yẹn kó ṣe nítorí pé ó bìlì pé wọ́n fẹ́ fi ṣètùtù ayé ṣó ti yẹ yín máa yẹn ọjọ́ nínú àwẹ̀ báyìí ó ku ọjọ́ bíi twenty nine or twenty eight days tó máa pa máa yẹn tí Koko Zaria máa lò fẹ́ tutù ó ṣe patí fún ọmọ ẹ̀ ẹ̀ understand ó ṣe patí fún ọmọ woman ọmọ man yẹn ọmọ ẹ̀gbọ́n yẹn gbogbo èèyàn máa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí ò help man yẹn wọ́n tún lẹ́mu sígbà yẹn tún kówó fún pé kó fi help man yẹn a máa ní kó máa help ẹ̀ pé kò rán òun ní school ó sọ débi kó sọ ní ojú mi nígbà tí àwọn people yẹn wọ́n máa ń suffer mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé you have money why you no helping this of you ó ní mi gbúdọ̀ help ó ní wọn gbúdọ̀ help wọn tí bá fún wọn ní nǹkan báyìí ẹni tí Koko Zaria bá dè mọ́lẹ̀ tó bá fún wọn ní nǹkan báyìí á máa ṣoògùn sí ẹni á máa ṣépè fún ẹ ó nítorí pé òun ò lọ sí kò ní school mo wá pè mo wá pè ìyàwó tolúgbà ń check what you are cooking mo wá pè ìyàwó máa yẹn níjọ́ náà lọ ìyẹn ìyàwó ẹ̀gbọ́n yẹn tó gbé ń sáré à ẹ lọ bẹ̀rẹ̀ story ti máa sọ mo wá pè màmá yẹn níjọ́ yẹn mo wá ní kí ló dé tí ọkọ yìí mo nítorí nígbà tó ń sọ̀rọ̀ pé kò help wọn tí gbogbo àwọn ọmọ yẹn náà ẹni tó ṣèyàwó fún jẹ́ ìbá ní wọn jákujàku ó kàwé o ọmọ yẹn lọ yunifásitì ẹ̀ lè mọ̀ pé ó ka ó gba wájú sùn kọjá wọ́n ń jẹ stupid ambassador ìyà torí gbogbo wọn pátá ló fẹ́ lò fẹ́tùtù mo wá bèèrè lọ màmá yẹn tó jẹ́ ìyàwó má yẹn gan kó tó di pé ó pa má yẹn nígbà yẹn ṣó ti yẹ yín kó tó di pé ó pa má yẹn mo wá bèèrè lọ́wọ́ màmá yẹn mo ní kí ló dé tí wọ́n máa ń complain torí mo máa ń fún wọn náà ní nǹkan mo máa fún wọn ló máa ẹ̀pọ̀ kí ló dé tí ó ní mo ní sáré àsọ torí tèmi bá gbọ́ ẹjọ́ mo máa ń béèrè lọ́wọ́ ẹjọ́ ẹnìkan mo máa béèrè nígbà tó jẹ́ pé tí mo lè àṣẹ tí mo lè bá sọ̀rọ̀ wọ́n ní mo béèrè lọ pé kí ló tó fi tó fi ń ṣèkà fáwọn pípì ó nítorí pé bàmá yẹn wọn bàbá yẹn kò rán òun ní skul màmá yẹn mo wá béèrè lọ màmá pé kí ló ti ẹ fi rán àwọn tó ń jẹjọ gbé lọ́dọ̀ yín gbà yẹn ní skul tẹ́ ẹ̀ rán òun ní skul ó ní kò rí bẹ́ẹ̀ ó láwọn fi sí skul ló máa ń sá ó ní kò dẹ̀ tún mọ̀ òun ló máa ń sá ó ní tó bá ti fi sí skul báyìí ó ló máa sáǹgbà tó wáyé ó lòun fẹ́ lọ kọ́ṣẹ́ ni ó láwọn dẹ̀ fi sí ibi tó tún máa lọ ti kọ́ṣẹ́ ṣó ti eyín ibi tó ti lọ kọ́ṣẹ́ ni ó máa máa jalè kiri ṣó ti eyín ó máa máa jalè kiri akàn dédé sá lọ Èkó á máa sá káàkiri wọ́n láwọn fi sí skul o wọ́n ní àwọn das tó gbé lọ́dọ̀ wọn torí gbogbo ọmọ tí ìyá ẹ̀ bí olórí burúkú kan ọmọ tí gbogbo ọmọ tí ìyá ìyá Koko bí torí pé bàbá yẹn ni àkọ́bí bàbá ìyá ìyá Koko ó ní gbogbo wọn ni wọ́n majority ló ń gbé lọ́dọ̀ lọ́dọ̀ wọn àtọmọ bàbá wọn pé gbogbo wọn ṣá wọn kóyàn sọ́dọ̀ ní àbò ní sáré àgbà yẹn torí wọ́n rí ṣe ìyẹn wúmà má yẹn àti ìyàwó ẹ̀ wọ́n kó gbogbo ẹbí sọ́dọ̀ so ó wá ní kò rí bẹ́ẹ̀ o ó lóun ló lóun ò lọ sí skul mọ́ ó ní ti bá rí gbà yẹn wọ́n ní à pó pupa ó ní kò pupa òun ló jẹ́ kí n mọ̀ pé sáré àdúdú ju ìkòkò ìdí kinní lọ wípé ó ń bóra ni so ti yẹ yí bẹ́ẹ̀ yẹn mo béèrè ṣó ti yẹ yín bẹ́ẹ̀ kẹ́lẹ̀ mọ́ pé sáyà máa ń pariwo máa ń ṣe ètùtù máa yẹn ẹni tí ó sọ pé kò lè fún máa yẹn ní kọ́mọ́ hundred to two hundred thousand pé kó máa fi tajà sódà kó lè relief kò ní fẹ́ kó relief ara iṣẹ́ wọn ni bí mo ṣe wà lórí social media mi báyìí kán máa ma fara ní mi yẹn wọn ò ní fẹ́ kéèyàn yẹn tó bá ti rò pé wọ́n lo iṣẹ́ fún iṣẹ́ yín ò lè ran ẹ̀mí ayé yín máa bàjẹ́ lójú mi last last gbogbo politician tó bá support ẹ wọ́n máa gbé ọmọ gbèbí sú ni ẹni bá tún support yẹ á gbé ọmọ gbèbíṣu Koko Zaria ayé ìyá ẹ tó bí olórí burúkú sáyé kò ní dá fún kò ní dá fún bàbá la bàbá ẹ ó fi ọkùnrin yẹn ṣètùtù kó tó di pé ó pa bàbá yẹn ó kù ọjọ́ ó kù bíi less than a month tó máa pa máa yẹn àwẹ̀ kù ọjọ́ mélòó kan ni wọ́n fi ṣe ìyàwó yẹn fún ọmọ bàbá yẹn níjọ́ yẹn lọ́hùn àwẹ̀ ó kù bíi few days to pray i mean to fasting wọ́n sáré rọ́ọ̀ṣì wedding yẹn wedding tí mo lọ tí wọ́n náwó sí mi láyà báyìí tí mo rí àbúrò kókó sáyà ló ṣèyàwó tí àáfàá kí lorúkọ àáfàá tí òun náà ló sọ fún mi ẹ má bínú mi ìwọ yín lẹ̀ o tí bá pọ́ mọ̀ yẹn lé ń báyìí a ní má pọ́nlé o ó máa mú gbé o ó dẹ̀ ló wá kọrin ló wá ṣe kinní fún Zaria a máa bẹ ṣe àdèmà bàtì ẹ jẹ́ Zaria a máa bẹ ṣe àdèmà bàtì ẹ jẹ́ bí wàá sì ṣe máa ń ṣe exactly torí òun náà ìjẹ̀bú ló fẹ́ alájàlẹ̀ dẹ̀ ni wà sáré àmọ́ àwọn ọ̀pẹ́rẹ́tì àjàlẹ̀ báìbù rẹ̀ ó wà lára àwọn tó wọ ọ̀pẹ́rẹ́tì àjàlẹ̀ tó ń ṣe tó ta ẹ̀ báìbù rẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe rẹ̀ pé tàn mí sáàrin yín tí oníkíbísọ́lá badmus kó tàn mí wá tó ní kí wá gbalé sí golden estate ní ìkọ̀tún tó bá dọ́gbọ́n tàn mí tó gbowó láti wá gbé mi wá sínú ilé yín káyé yín lè bàjẹ́ ni kì í ṣe káyé mi lè bàjẹ́ ọdún ẹ ti fi bàbá ọmọ mi ṣe tutù ṣùgbọ́n ẹ máa kú tán lójú mi lẹ máa ṣe parẹ́ bẹ́ẹ̀ ni mo sọ lójú mi àti lójú ọmọ mi lẹ máa ṣe parẹ́ pátápátá lójú mi àti lójú ọmọ mi ni gbogbo yín ṣe máa parẹ́ àdàbí tó bá pè rọ mo pamọ́ ẹ Koko Zaria òfò lọ́ọ́ ṣe àwọn ẹkùjọ́ mélòó kan èmi àti ẹ̀ nígbà tí mo ti ń bẹnu lẹ́yìn mi ò kí ń ta sí mi ò bá ṣeré mi ò bá sọ̀rọ̀ mo máa ń sọ fún yín pé tí wọ́n bá bí ìyá ẹ̀ dáadáa nígbà tí mo notice pé ẹ̀ so nǹkan tẹ́ gbé mi wálé ẹ fẹ́ máa kọ́ fẹ́ máa download mi kọ́ máa gbá mi lọ́sùn kọ́ máa gbá mi lọ́sìn kọ́ máa gbó lọ́ọ̀ mi á ní kọ́ wá yáwó lọ́ọ̀ mi kó gbé pásítọ̀ wá kó máa gbé àwọn wòlíì wá gbogbo wòlíì ẹgbẹ́ ọ̀run yẹn ẹ ìkọ̀tún ló ti bẹ̀rẹ̀ Zaria ló pa ọlọ́wọ́ wà tí ó bá jẹ́ àwọn ọmọ àwọn ẹbí àtàrà ẹ̀ àti gbogbo pa tó bá lọ́wọ́ nínú ikú ẹ̀ Zaria mọ̀ nípa ìbábò lélẹ̀ kò ń ṣe rọ́ tí n bá sọ ẹ gbàgbé ọ̀rọ̀ tó tọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá jáde mélòó ni mo ń sọ lọ́rọ̀ tí n bá sọ̀rọ̀ fún yín correct gbà bẹ́ẹ̀ tí mo bá sọ tó tọ́ ni ṣé ti yé yín wọ́n wá ṣe wọ́n wá ṣe òkú wọ́n wá ṣe ìyàwó fún gẹ̀yẹn ẹ wo fídíò gẹ̀yẹn ní ìwà tó bá ti fẹ́ ṣe ṣíṣe bẹ́ẹ̀ yẹn ó fi owó yẹn gbowó lọ́wọ́ branch millions owo ńláńlá ló máa gbà ṣé ẹ rí àwọn tó ṣèyàwó ní ọjọ́ yẹn tó ń pèrò lé lórí yẹn wọn ò aṣọ tó wọ̀ báyìí bí aṣọ bí aṣọ wèrè báyìí ni mi ò fi yọ̀ wọ́n o àwọn ọmọ yẹn wọ́n gbẹ àwọn ọkọ̀ àti ẹ̀ wọ́n gbẹ bí bí sọ́tí yẹn yín wọ́n gbẹ wọn ò gbádùn kò sí nǹkan kan lọ́wọ́ mo wá sọ fún ọmọ yẹn jẹ́ mo fún ní microwave ni mo rà fún bíi gift àti ọ̀dà electronics kan gift méjì mo fún microwave àti nǹkan kan ṣé mo gbà yẹn microwave ò dẹ̀ tí pọ̀ báyìí mo fún microwave àti nǹkan kan ó wá lòwò fẹ́ẹ́ ó ní kì í ṣe torí gift mi mo tún wá fún lówó ó lóun kàn fẹ́ present mi ni meanwhile mo ti ń avoid them because ibi tí sáré àbá ti wà mi ò fẹ́ lọ́bẹ̀ táwọn ara wọn group yẹn àti pàṣẹ gbogbo wọn mi ò fẹ́ lọ́bẹ̀ because they are ritualists wọ́n máa ní wọ́n borúkọ wọn jẹ́ wọ́n kí la fẹ́ bà lò jẹ́ lórúkọ wọn ṣórúkọ wọn dáa àwọn èèyàn kò ń tọra wọn jẹ ni because ritualist ti pọ̀ jù àwọn èèyàn dẹ̀ fẹ́ máa wọ́n fẹ́ máa promote gbogbo òṣì àtòrí burúkú yẹn ní orílẹ̀-èdè nàìjíríà àti terrorism yẹn ni àwọn èèyàn ṣe máa sọ pé wọ́n borí kan wọ́n jẹ́ wọ́n borí kan wọ́n jẹ́ wọ́n borí kan wọ́n fẹ́ àwọn tó ń promote yẹn tọ́n dẹ̀ fẹ́ máa promote ẹ̀ lọ ni wọ́n máa ń sọ̀rọ̀ yẹn máa wà pa ń burúkọ wọn jẹ ni a lè burúkọ èèyàn jẹ́ tó bá ti bàyàn jẹ́ a máa bàjẹ́ kí la fẹ́ bàjẹ́ fún ṣó ti yé máa yẹn ó ṣe òkú yẹn ó ṣe wedding yẹn fún ọmọ yẹn máa yẹn ó ń wá owó láti bóyá wọ́n ní MC àtàwọn branch wọ́n ṣàfún ní owó wọn ni kó gba kíọ̀sì fún kó máa ta kẹsẹ̀tì ní Òṣòdì yẹn máa yẹn torí pé kò fẹ́ kó máa ta kẹsẹ̀ ní Òṣòdì kò fẹ́ kó gbà láyé mọ́ ó fẹ́ kó kú ó fẹ́ fi ṣètùtù ó wá ní tó bá ti parí wedding àbúrò ẹ̀ yẹn pé òun máa fún ní owó láti máa fi ta kẹsẹ̀ ẹ lọ bèrè máa purọ́ ṣó yín MC ni wọ́n ló give order yẹn láti fún ní owó ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n wá wà nínú àwẹ̀ onítọ́ bá ti parí àwẹ̀ ló máa bẹ̀rẹ̀ nínú àwẹ̀ yẹn ni máa yẹn kú sí máa yẹn ọjọ́ tó ṣèyàwó fọmọ yẹn kò tí ì pé mi ìrò pé pé twenty days tí máa yẹn fi fàyè sílẹ̀ máa yẹn kò síìkì kò sí nǹkan kan tó very hail and deep man So ti yé lálẹ́ ọjọ́ tó máa kú báyìí ṣé ti yé yín torí ìsàlẹ̀ pátápátá ní flat pátápátá bàbá ló ń gbé so ó jáde ó ń fọṣọ ó wà níta torí inú àwẹ̀ ni ó yẹ bírèkì tó wá ń fọṣọ ó dẹ̀ sa aṣọ yẹn ṣé ti yé yín mẹ́yẹn nígbà tó dẹ̀ máa di ní ìdajì èmi tiẹ̀ wà nínú ilé bìkọ́sọ́jọ́ ìmú ń lọ South Africa ṣó ti yẹ mo wà ní nàìjíríà but mo lọ south africa i was doing my house nígbà yìí bí bísọ́lá badmus ṣe wá bá mi nìyẹn torí bísọ́lá badmus ń gbé ní first floor so two floor nílé yẹn the first one yẹn second and the eh, tó wà nísàlẹ̀ ṣàbẹ̀ pé wọ́n ní ká tìsàlẹ̀ yẹn mọ́ first floor ní ìsàlẹ̀ basement ìsàlẹ̀ yẹn so bísọ́lá kò wá kanlẹ̀kùn yàrá mi ní pápápápápá àǹtí bọ́lá mi wà bísọ́lá náà gbà kò ń bá mi sọ̀rọ̀ mọ́ wọ́n kàn déédéé ní kó máa bú mi nígbà tí mo ń ṣe dáadáa fún Zaria pè mí ó ní kí n má ṣòre fún Bísọ́lá mọ́ ó ní two thousand làwọn máa ń fún wọn kán jẹ́ kébi máa pa wọ́n torí o gbúdọ̀ sọ́fà kán ba lè máa rí ẹ láti ẹ̀yìn ìta tó bá fẹ́ bá ẹ̀sùn kó ba lè bá ẹ̀sùn káyé lè useless so a lè fi ẹ́ ṣètùtù èmi fún Bísọ́lá ní twenty five thousand lọ́jọ́ meta mẹ́ta Bísọ́lá ti ayé Bísọ́lá ti wá ń da díẹ̀díẹ̀ ó ti lọ ra shurak ó ti decorate nulẹ̀ nígbà yẹn bí kó sáré àṣe pè mí bó ṣe dé nìyẹn ṣe mọ̀ tó bá fẹ́ bá ẹ sọ̀rọ̀ á kàn bẹ́ẹ̀ nítorí èmi àti ẹ̀hún ṣe ọlọ́rọ̀ mọ̀ tó mo ti gbó wíkẹ̀ à ọ́ tó má bínú òun kàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ló dé tó ń fún olórí burúkú yẹn lówó lówó two two thousand làwa tá a máa ń bá sùn two two thousand la máa ń fún kí ló tó ń kówó fún o fẹ́ bàjẹ́ ni ṣó ṣiṣẹ́ owó rí ni kìnnìkan kìnnìkan so tó bá ń sọ fún èmi náà sí pé mi ò ń ṣiṣẹ́ owó kó àwọn ọgọ́ àwọn gúrùpù wọn ni olórí burúkú ni wọ́n ritualist wọn terrorist ni wọ́n kì í ṣe rọ́ so ó wá ní kí ni mò ń sọ fún Bísọ́lá kí ni mò ń fún lówó fún kí má fún lówó pé two two thousand ní kí má fún tí bá fún èmi ò kọ̀ mo wá wí pé ah, mo wá sọ fún pé lórí burúkú ni ẹni èmi gan mo mọ iye mò ń ná èdè ó dẹ̀ gbọmọ dání mi ò sọ pé mo máa fún lóye kọ̀rẹ̀ forever but tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ o ò lè máa calculate fún but wọ́n máa block ẹ pé ò ní ríṣẹ́ ṣe o ò ní rí kankan wọ́n máa block ẹ wọ́n á dẹ̀ máa pẹ̀ lọ́lẹ̀ ìgbà tí mo wá kọ̀ tí mo bàbá ọmọ mi tó ń fún Bísọ́lá lówó èmi náà tó fún ìgbà tó wá rí pé mo kọ̀ àwọn ọ̀dẹ̀ yóò kàn sọ fún wọn ni bó ṣe bó ṣe ẹnjìníà àwọn ọmọ tó ń gbé lọ́dọ̀ Bísọ́lá àti Bísọ́lá wọ́n kàn déédéé ṣe ojú mi ní mi ìṣe wọn o torí pé ó bá mi sọ̀rọ̀ pé kí n má fún Bísọ́lá lówó mọ́ ó sọ pé kí n má fún Bísọ́lá lówó mọ́ bí gúrùpù wọn tó ń ṣiṣẹ́ fún àtiwàsí wọn ṣe máa ń fojú èèyàn rárẹ̀ ọmọ ìjẹ̀bú òde ní ìyàwó kókó sáríà ó dẹ̀ wà nínú àwọn àjálẹ̀ tó ń ṣe níjẹ̀bú òde àti gbogbo ibi tó ń ti ṣe yẹn bẹ́ẹ̀ ni ìyá àbọ̀ mo ti sọ tó tún jẹ́ ẹ̀gbọ́n kókó tó jẹ́ ẹ̀gbọ́n MC kò kì í bẹ́ MC sọ̀rọ̀ pé òun àti kókó sáríà ló rí báyìí òun ló máa ń fún kókó sáríà wọ́n cross pa ṣé ti yẹn wọ́n cross pa ó pa òun ẹ lọ bèrè nǹkan tí mò ń sọ ẹ ń gbọ́ ó sọ fún mi yàn pé ó máa operate àjálẹ̀ ní ọ̀nà ìṣàgámù ikú tó pa ìyá àbẹ̀rẹ̀ rí pòun náà wọ́n kàn lórí fọ fẹ́rẹ́ ni ó dèdèrè kú tó máa gba abẹ́rẹ́ kú fẹ́rẹ́ tó ń sàn bẹ́yẹn tó dèdèrè kú torí pé ó tú àṣírí ẹ̀ ṣé ẹ mọ̀ pé Koko Zaria ikọ̀ náà ló sọ ni mo ló sọ fún mi pé MC ló máa ń fi àwọn ọmọ yú àwọn ọmọ tóní tíátà ṣe ètùtù MC Koko Zaria ó ń ṣe ètùtù àtọmọ oní tíátà àti anybody ló fi ń ṣe ètùtù but ó gbọ́n gbọ́ Zaria gbọ́n débi pé tó bá ṣe ìkà ń tó ṣe yẹn tẹ́nìkan bá ṣe lẹ́gbẹ̀ẹ́ tí ò ṣe tó ó lè do náà ló initiate ẹni yẹn o a máa wá point finger ẹni yẹn a máa tú àṣírí ẹni yẹn ẹ wá níro burúkú sí so ti yẹn yín ẹ wá níro burúkú sí ló máa máa sọ́ngbà yẹn pé olórí burúkú jẹ́ jẹ́ mo rí mc ẹ olórí burúkú ni o olórí burúkú ni o bó ṣe wà yẹn o olóòlò gbogbo àwọn ọmọ oníṣẹ́ta o ló ń pa wọn o meanwhile ń gbogbo bàtí mo ti kọ́kọ́ rí mc yẹn mc ò bá mi sọ̀rọ̀ kò ṣe aunty tí ó invite mi sí pàtí àbúrò ẹ̀ tí mo sọ wípé ó lo bàbá ẹ̀ ní after twenty days yìí gbogbo àwọn olórin Islam yẹn pátápátá àti kí lórúkọ bọ̀bọ̀ tèmi ní mistura gbogbo àwọn olórin yẹn gbogbo àwọn olórin ẹ̀sìn gbogbo náà wà ń bẹ pátá níjọ́ tí mo sọ yìí àti pàṣọ mo jókòó ní wèrè kan sọ pé ṣé ẹ̀rí aláàjì ni mo níta ló ń jẹ́ aláàjì ó ní pàṣọ wà ń bẹ́ẹ̀ pé mi kì mo ní kí ló ń jẹ́ pàṣọ ẹ ti understand nǹkan tí mo sọ bí wọ́n bá ti jókòó wọn fẹ́ kó wá máa kí wọn wọ́n ló ń bọ́ wọn o wọn ò bọ́ ẹ̀ wọn ò wúlò fún kankan o they want to be a boss mọ́tò lò ẹ̀ ní jèrè ọmọ ayé yín ò ni da. ẹ̀ ní wò ó àṣírí yín ò ní bò ẹni bá bò láṣìírí ọmọ máa pa gbogbo ẹni tó bá support ní láti máa pa èèyàn ọ̀rọ̀ máa pa gbọ́ ọmọ ẹ̀ máa lójú kì í ṣe ẹyọkan. Are you getting what I'm saying? mo ń ṣàlàyé ìfún yín kẹ́lẹ̀ mọ́ pé mo mọ̀ dáadáa mo fẹ́ rẹ̀ǹtì ilé mi ò sọ pé mo fẹ́ gbẹ́lẹ́ sí Koko Zaria o ibi tí àwọn ẹgbẹ́ mi ń gbé pàtó mo fẹ́ kó níjẹ̀bọdè tí wọ́n yọ mí lẹ́nu níjẹ̀bọdè àwọn alájàlẹ̀ nígbà tó ń yọ mí lẹ́nu níjẹ̀bọdè tí mo ní mo fẹ́ wá sẹ́kọ̀ọ́ Bísọ́lá Badmus ti mú mi ní ìyáfẹ́ my sis ìyálàyà ló ṣe máa ń pè mí my sis ìyálàyà mo wá mú bí àbúrò mo wá bẹ̀rẹ̀ sí hẹ̀pẹ̀ láti sọ pé mo fẹ́ bá tọ́jú ọmọ ẹ̀ bí mo dẹ̀ ṣe ń bàrọ̀ sọ̀rọ̀ yẹn níwọ̀n ni mo bá wà sí sọ̀rọ̀ pé ẹ má bàá yẹ má jẹ́ káyé ẹ̀ bàjẹ́ ẹ tọ́jú ọmọ yẹn ó pẹ̀lú nǹkan tán jọpọ̀ wọ́pọ̀ wọn àti sáyà àti bọ̀wọ̀ wàsíù ló pa bàbá ọmọ mi wàsíù ni and in conjunction with ẹni tó máa ń bẹ̀ níṣẹ́ sharp àwọn tó ń pààyàn nìyẹn òun ni sáríà ó sọ nílé àgbàmíyan lọ́jọ́ tó wá bẹ̀ pé òun fẹ́ pa àgbàmíyan nítorí pògbò yẹn ní federal ní abẹ́òkúta ní ọjọ́ yẹn wọ́n ní kó wá pa ó sọ ni ní ìgbà bẹ́ẹ̀ ni ó sọ báyìí lójú àgbàmíyan náà àti lójú báyìí kòròkòrò ló ní wọ́n ní kó máa pa ó ń pa èèyàn òun ló máa ń bá wọn pa mi ò wálé bóyá gbogbo èyí tó sọ pé sáré àmọ́ MC máa ń pa ẹ̀ bóyá òun ló ń bá wọn bóyá òun ló bá ń bá MC pa ọ́ mi ì lè sọ ṣùgbọ́n nǹkan tó sọ rèé ṣé mo pé mo ti sọ̀rọ̀ many times mo máa play nsìn ibi tó ti fọ́ ìgò mórí àwórì yẹn àwórì nítorí pé ìyẹn jẹ́ ẹni tó like MC ṣó ti yé bóyá ìyẹn dé party ó lọ ṣe bí kangaroo sí ó rí i pé wọlé kí ẹ̀ náà má fẹ́ kí torí kò wúlò ó lè rí kọ́bọ̀ gbà lọ́wọ́ MC àmì lọ́wọ́ sáríà Zaria akágàn ni ó lè ní amúrọ̀ bó ṣe ń jalè fisikálì ló ń pa èèyàn ló ń jọ́ ọmọ gbé gbogbo ìwà burúkú lọ́wà lọ́wọ́ ẹ̀ báìbù lélẹ̀ wọn ò purọ́ mọ́ wọn mi ì purọ́ mọ́ o sọ ti yẹn mi ò pa irọ́ mọ́ o kó pín èèyàn tà kó tẹ irun èèyàn kó ṣe kò sí nǹkan tí ò ní ní lọ́wọ́ but àwọn ọlọ́pàá ń kọ́ báyìí ó dẹ̀ fara tì sọ́dọ̀ àwọn politician kò ń ṣe ọ̀rẹ́ yín ọ̀tá orílẹ̀-èdè ni ẹnikẹ́ni tó bá ti ń da orílẹ̀-èdè rú kò ṣe ọ̀rẹ́ ọlọ́pàá ọ̀tá ọlọ́pàá ni ọlọ́pàá ògúrọ̀ bá ṣeré ṣùgbọ́n nígbà tí wọn ò bá kúkú sọ fún yín pé wọ́n lọ pààyàn àwọn míì dẹ̀ mọ̀ pé wọ́n ṣèkà bẹ́ẹ̀ ṣùgbọ́n ebi àti nǹkan tó fẹ́ jẹ nígbà mìíràn kò ní jẹ́kẹ́ lómi ìgbọ́n but ní ìjọba tí a wà báyìí we say no to killing and so bullshit kéèyàn máa ṣèkà lójú koríko máa bìlí pé kò sẹ́ni tó lè mú un Zaria must be cancelled ó ṣe yín ó gbúdọ̀ kanṣu wọ́n gbúdọ̀ pa ni jíjẹ tó jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ẹgbẹ́ yẹn ó mẹ́ṣù ọ̀ pé bóyá wá fílìtì ẹ̀pa ni o ó kàn di láàárọ̀ bísọ́lá ṣe kọlẹ̀kùn nú lé nìyẹn mo yá pé mo sáré brief yín sí bí bísọ́lá ò ṣe kí mi mọ́ nígbà tí sáré àti wọn ti rán sáré àṣẹ mi tí mo kọ̀ tó ní má bú mi ìbúdọ̀ ṣòro fún mọ́ mi dẹ̀ búdọ̀ fún lóúnjẹ mọ́ mo wá ní èmi díẹ̀ ní lọ́kàn láti help bèbí yẹn because obìnrin ni mí mo dẹ̀ ti go through pains rí but ibi tó foolish ti Bísọ́lá foolish dé bóun ṣe fúnra rẹ̀ fúnra rẹ̀ ló wá dìde sí mi ló bẹ gbogbo àwọn ọmọ wúrunwùrun àwọn ọmọ jáde àti wà lọ́dẹ̀ ló ní order from above bó ṣe sọ níjọ́ ìmú sọ yìí bí Bísọ́lá ṣe sọ ní ọjọ́ ìmú sọ yìí ló ní order from above wọ́n ní káwọn ṣe mí bó ṣe wù wọ́n káwọn máa bú mi tí wọ́n lọ wọ́n máa bú mi ṣeré wọ́n wá ṣe tán wá ní mi mi ò gbàdúrà fún Bísọ́lá lórí mídíà tí bá rí mi ilé tó bá ti ṣe ìkà fún mi tẹ́mi ṣe dáadáa fún wọ́n tó ṣe ìkà fún mi mi ń mi foolish to the level tí tí èwo làbúrò máa pretend kí máa gbàdúrà kí máa ṣépè nínú ilé kí wọ́n máa fún àwọn náà mi ní dárúkọ Bísọ́lá pàṣẹ kí máa ṣépè fáwọn ọ̀tá mi kí wọ́n á dé ta kí wọ́n máa pretend I will not. tó bá tí mi bá ṣọ̀tá ẹ̀ tó wá láti darapọ̀ mọ́ mi tí mo help ẹ̀ tán tó wá ló fẹ́ máa yọ mí lẹ́nu. mi ní sọ fún ẹ pé particularly ìwọ máa kàn sọ gbogbo ọ̀tá mi mo generalize ọ̀pọ̀ ni olúwa bá mi rọ wọn ní má jèlè tán fẹ́ rọ mí bá mi fi ìbànújẹ́ àti ikú òjì tó fẹ́ fi bọ́ mi tó fẹ́ fi pa mí olúwa fi pa wọ́n dànù olúwa jẹ́ kí n tán ṣe kó dàlẹ̀ wọn lórí àwọn tó ń jọ pọ̀wọ́pọ̀ olúwa jẹ́ kó máa bára wọn jà kó máa para wọn. Bísọ́lá fúnra rẹ̀ ló wá fẹnu ara ẹ̀ sọ fún mi pé order from above wọn ni kò máa yẹ̀yẹ́ mi pẹ̀lú gbogbo ọmọ ọ̀dọ́ ẹ̀ tí n bá lọ bá wọn máa bú mi èmi tí mo fún wọn ló tó bá tún tọjọ́ tí wọ́n ní ìdówó lọ́wọ́ mi ṣé kí n sọ fún yín tẹ́bí bá ti pa wọ́n tí òṣòǹjẹ àwọn ọmọ kéékèèké yẹn wọ́n mọ̀ pé mo láìka ọmọdé wọ́n wá kúnlẹ̀ mọ́mì tẹ̀yìn àti mọ́mì wa bá ń jà kì í ṣe bí tíkákú o ẹ jọ̀ọ́ ẹ má ṣàánú fún mọ́mì wa ẹ ṣàánú fún wa ó dẹ̀ ti mọ̀ pé tí n bá ti ṣàánú fún àwọn ọmọ yẹn wọ́n lè tó bí àwọn mélòó ló gbé lọ́dẹ̀ ẹnìkan tó ní àbúrò ẹ̀bà tó wà bọ́ síbà ìkan báyìí tí gbogbo wọn ní sáré àtìbá yé wọn jẹ́ tó ṣojú kíkan báyìí ọmọ kékeré kò tí ì ju bí fourteen báyìí ó mu ṣégi ọtí kò sí nǹkan wọn sáré ń rèpù wọn ṣeré ni àti àwọn ọmọ kan náà mo ti wá rí ìyá àwọn ọmọ yẹn tí wọ́n ti ń ṣe sẹ̀lẹ̀ òun náà ti wà nínú àwọn sẹ̀lẹ̀bírẹ́tì olórí burúkú kan tó máa wọṣọ òṣì ìyá àwọn ọmọ kan tó ń gbé lọ́dọ̀ Bísọ́lá ńgbà yẹn wọ́n rèsì yẹn mo ti rí ìyá ẹ̀ lórí mídẹ́ mo ti rí lórí àwọn sẹ̀lẹ̀bírẹ́tì àwọn ọmọ yẹn náà wà lọ́dọ̀ eh, Bísọ́lá àwọn ọmọ kéékèèké báyìí wọ́n bẹ̀rẹ̀ sí í bú mi gbogbo àwọn àbúrò mi àtàwọn tó bá wá kí mi nínú ilé yẹn gbogbo wọn ló mi Koko Zaria wà nínú àwọn tó sọ gbogbo àwọn èèyàn náà bí wàásù ṣe máa ń ṣe ó mọ àwọn tó sọ owó di ọ̀tá mi gbogbo torí ṣe mọ̀ pé mo rẹ̀ sílé sílẹ̀ àlejò máa wá bá mi ńlé gbogbo wọn máa wá in fact délé àbúrò àánú òjò wọn wá bá mi bẹ ọ ẹ wọn wá kí mi nínú ilé yẹn bàtà délé South Africa mi àti bàbá ọmọ mi ṣe ti yẹn mẹ ẹ kí lorúkọ ẹ òní pásọ òní tó ní ṣọ́ọ̀ṣì ní àdúgbò kan ní ọ̀nà ibi tí mo sọ pé ní owóde onírin yẹn wọ́n wá sínú ilé yẹn ṣó ti yẹ yín bẹ́yẹn mi ni mo fẹ́ gbalé sílé Koko Zaria o mo kàn sọ ní fún ọmọ afẹ́ mi pé mo ń wálé o sí ọ̀nà màgódò tó bá mọ agents wà ń bẹ̀ pàtó ti tọ́ ọmọ afẹ́mi mo dẹ̀ máa ń fún lówó mo dẹ̀ máa ń ṣe dáadáa fún máa ń pè mí mo ń wálé síbẹ̀ yẹn o àbọ́mọ́lé ó ní má lọ màgódò kí má lọ mọ́lé o Bísọ́lá bá dùn àmì Láìdé Bákàrè bẹ́ẹ̀ ni ó ń gbé bẹ́ẹ̀ o Bísí ọmọ lùgbàlùgbẹ̀ ó ń gbé bẹ́ẹ̀ o ó ṣàdákọ gbogbo àwọn girlfriend Wàsíù Àyìndé wà mọ́ ní tíátà tó ń gbé bẹ́ẹ̀ wọ́n má má gbógun ti ní mo ní mi ìbá Wàsíù ṣe mo ti má ṣe mi rèé mo ti èèyàn lè ṣe mistake ńgbà kan rí mo dẹ̀ mi ò ní mo fẹ́ fẹ́ wà sí ó ní wọ́n máa máa gbógun tiẹ̀ ó bá máa tiẹ̀ fẹ́ ó kàn máa bẹ̀ wọ́n kó máa dìde ogun sí ẹ pé nǹkan tó máa ń ṣe nìyẹn ọgbọ́n tó fi tọ̀ mí wá ní mo ní òkè ibo ní kí n wá bá gbólé bá mi lé ó nílé golden estate kan wà ládùúgbò wọn mo lè mi ò fẹ́ ilé àwọn ilé rádàdà mo máa ń láìkí àwọn ibi tó wà sí àwọn bíi estate kankan báyìí ah ó ní golden estate wa bí mo ṣe débẹ̀ mo sọ yìí o mo ń bọ̀ mo ń sáré bẹ fún yín kí wá tó wá bá sórí murderer terrorist Koko eh, Zaria olórí burúkú mo ní ó ní golden estate wà ń bẹ̀ yẹn ó ní ẹ ní ìdẹ́kọ̀ tó ń rí gbà yàtọ̀ sí ìgbà tí mo lọ kí i tí mo lè lọ kí i náà wọ́n fi ọ̀nà wọ̀n mi débẹ̀ ni mo kúrò ń bẹ̀ náà nígbà tí mo débẹ̀ náà mi ò lójú bíyá one hour to two hour tí mo fi kúrò ń bẹ̀ tí mo fi lọ tí mo fi lọ padà so mi ò mọ̀nà ọkọ̀ tún so ti yẹ yín so ó wá ní ibì kan wà níbẹ̀ yẹn pé dẹ̀ fáyìn pé ibẹ̀ yẹn pé estate ni pé máa láìkẹ̀ àwọn tó wà ní òyìnbó ló máa ń gbé bẹ̀ ní ókè ó ní ti bá in fact ní máa láìkẹ̀ mo ló ṣó oníbẹ̀ ni ó ní òun mọ taste mi ó dẹ̀ lókè ó dẹ̀ lọ́bẹ̀ ó dẹ̀ lóun rí ilé yẹn pé two bedroom àbí iṣẹ́ two àti three bedroom kan ló ló wà nílẹ̀ mo ní mi ò fẹ́ púpọ̀ pé yàrá kan fọmọ mi àti mi àti bàbá ọmọ mi pé so with two bedroom or three ó dẹ̀ ní kò sí problem ó ní two kan wà nílẹ̀ mo dẹ̀ ní nígbà tó dẹ̀ wá ó ló ti ó ní wọ́n ní ìdówó gan kíákíá èló ni bá calculate owó yẹn lọ́hùn lọ́jọ́ náà lọ́hùn iye tó ní wọ́n rent sílé yẹn ń gbà yẹn bá calculate olówó ọdún méjì náà fẹ́ gbà pé agreement àti agent fee pé gbogbo iye báyìí báyìí mi ṣáà calculate owó ẹ̀ ń bá send ẹ̀ sí ṣó ti yẹn mo send owó yẹn mo bọ̀ mo kàn fẹ́ brief ẹ̀kẹ́ lè mọ̀ mo send owó yẹn sí Bisola Badmus for like three four months kó tó di pé wọ́n fún mi nílé yẹn ṣé jù ni mo send owó sí àbí July December náà ṣe sọ fún mi pé àbí November bí December náà ṣe sọ fún mi pé àbí December náà ṣe sọ pé lé rent torí pé ńgbà yẹn owó yẹn ni Bisola fi ṣe ṣe fíìmù kan tó fi wọ aṣọ India báyìí ó sáré lọ fi owó yẹn ṣe fíìmù mo sọ pé mo máa help ẹ̀bọ̀ kò sọ fún pé mo máa fowó yẹn ṣe fún ó yà sọ pé ilé yẹn wọ́n wọ́n renovate ẹ̀mùnà ṣe mo ti kọ́ tán kí wọ́n tún renovate kí n ní sùúrù wọ́n renovate ẹ̀mùnà ṣé ilé yẹn wó ni but mo mọ̀ pa ẹ̀ ó lówó yẹn láti fíìmù ìyẹn lọ bẹ́ẹ̀ bó ṣe tàn mí wá síbẹ̀ yẹn so ńgbà tí ó wá yá o tó máa kàn ṣe tán ló wá ní ẹ àǹtí ẹ mọ̀ nǹkan òun débi ilé yẹn wọ́n ti rẹ́ǹtì ẹ̀ṣá pọ̀ dùn gan pé bọ̀ tó ti bá mi rẹ́ǹtì ànádà wọn tó wà òkè náà wọn á níbo làdúgbò yẹn wà ó reluctantly o after some day ó lò máa sọ fún mi níta mo ní òkè mo ṣàtún pé bólú àdúgbò ìwà ló ṣe wá sọ fún mi pé kí n má bínú pé ilé Koko Zaria mo nílé Koko Zaria lo wá rẹ̀ǹtì fún mi tí mo dẹ̀ mọ̀ pé ọmọọṣẹ́ kéwọ ọ̀nù àwọn apààyàn ni wọ́n èmi àti bàbá ọmọ mi lájọjọ máa wá sílé ilé Koko Zaria ó ní kò sí kọ̀kọ́ ṣe bẹ́ẹ̀ gbé nàìjíríà máa ń wá few days tẹ́ máa ń padà náà ni pé ilé Koko Zaria ṣẹ́mọ̀ wọ́n ṣe fi sísẹ̀mù tàn mí wá sí ibẹ̀ yẹn nìyẹn tó wá pé láti báyé mi jẹ́ wọ́n fi bàbá ọmọ mi ṣe tuntun Koko Saria, ẹ gbúdọ̀ pa Koko Saria need to be killed if the politicians support Koko Saria, the politician will lose all my children if the police support Koko Saria, you will lose all your children. that's how we go to the place Kema máa wò pé torí àwọn èèyàn máa ń bèrè pé mo lọ ṣe láàrin wọn this is what happened okay now let me go back to the story ẹni tó kọ́kọ́ kú lákọ̀ọ́kọ́ yẹn kò ṣojú mi ẹlẹ́ẹ̀kejì yẹn mo wà nínú lẹ́jọ́ ọjọ́ ìkọ̀kọ̀ mo fẹ́ lọ South Africa èmi àti Bísọ́lá ń sin àkì sọ̀rọ̀ mọ́ torí fúnra rẹ̀ ló déédéé sọ pé wọ́n ní kò máa bú mi tọ́ bá dẹ̀ ti fún wọn ní ọ̀dà wọn ò bí ìyá láyà wọn dáadáa kọ́ máa búyàn tí wọn bá tó o bá búyàn yẹn wọ́n pa ẹ́ tí ibi tí àwọn terrible people tó ń terrible dé nìyẹn ó ní order from above ẹni tó ń fún ẹ lóúnjẹ àwọn tó ń fún ẹ lóúnjẹ èmi yẹn ni mò ń fún ẹ mò ń ṣe dáadáa fún ẹ tí mo dẹ̀ tún sọ fún bàbá mi gbà pé mo bèrè lọ́wọ́ èpè lónìí wọ́n fi ń ṣe fíìmù kò ju around bíi four thousand dollar ńgbà to five thousand dollar bí irú owó tí mo send pé kò fi gbalé ńgbà yẹn náà nìyẹn ṣe ti understand mo ti sọ fún pé màá dẹ̀ ẹ̀bẹ̀ but a máa dáwó padà fún mi díẹ̀ díẹ̀ just for ayé ẹ̀ kó lè dìde padà so ti yẹyin bẹ́ẹ̀ torí mo ti rí pé wọ́n fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ni so ti yẹyin fúnra rẹ̀ ló kàn dìde ló sọ pé wọ́n ní kò máa bú mi order from abo ó dẹ̀ bẹ̀rẹ̀ but ní ọjọ́ tí ẹ̀gbọ́n sáré àwa kú yìí tó kú sínú ilé nínú àwẹ̀ yẹn bó ṣe wá gbá mi gbọ́lẹ̀kùn náà gbágbágbágbá àǹtí bọ́lá àǹtí bọ́lá ẹjọ́ o ẹjẹ́ sílẹ̀kùn sílẹ̀kùn ti di méjì o scores yẹn méjì ni o láàrin ọdún méjì èèyàn méjì o èèyàn méjì láàrin ọdún méjì èèyàn méjì o láàrin ọdún méjì ti sáré àkọ ilé èèyàn méjì ni first person ọmọ yíbò ni couple tí wọ́n jọ rent lé wọ́n rí lé wọ́n sanwó ni ó dẹ̀ kú sínú ilé ẹlẹ́ẹ̀kejì mo wá ní mo wá wípé ẹnìkan bá mi ṣerun mo dẹ̀ wípé ẹni yóò ń kí mi kí ló wá ṣe kí níbọ̀ tèmi jẹ́ ẹnìkan tí màá forgive mo ní jẹ́ ìṣílẹ̀kùn fún mo ní ìbọ̀ tó lórí burúkú kí ló dé mo wá wípé mo ní kí ló ṣẹlẹ̀ kó ń kí mi náà kí ló wá sọ fún pé ó ti discuss méjì ó ní kí n jọ kí n má bínú o òun fẹ́ kúrò níbà yẹn jọ ẹ̀tọ́ ọlọ́mọ ẹ̀tọ́ ọlọ́mọ ó ti dèèyàn méjì lè kó sáré o ìbàbá tó wà sáré ti kú o ti kú sílé o mo ní kú sílé bẹ́ẹ̀ mi ṣe sílẹ̀kùn ní pé ó kú sílé báwo bàbá tó sì wà ń bẹ̀ lánàá tó ń ṣe kiri kan ó ṣe máa kú sílé ti kú sílé o ó ní kí wà mú ní wọ́n á ní ẹni tó ṣe irun ẹ fi irun mi lẹ̀ o gbogbo adẹ̀ jáde bó wá tilẹ̀kùn yàrá ẹ̀ flat mi adẹ̀ lọ síbi dáhùn nísàlẹ̀ ní yàrá yìí ló wà ní flat ìsàlẹ̀ pátápátá adẹ̀ lọ síbẹ̀ bàbá ti wà nínú ilé ó ti kú síbẹ̀ ó ti yé yín ó ti kú síbẹ̀ àmọ́ kan tó ti fún ní èdè before that ó lè ti fún lóúnjẹ oògùn kan tó máa kọ̀ fi sùn lọ tó máa fún lóúnjẹ wọn á gbé wá wọn lóúnjẹ àwẹ̀rí á jẹ wọn á fi kíní ẹ̀ sí á bó ṣe náà máa ń fi oògùn sóúnjẹ fún wọn yẹn tó máa jẹ́ kán tètè kán máa kú àwọn ni terrorist ni wọ́n all these people police must not neglect what we are saying we are working for society you are not paying us for order to be safe for us to fẹ́yìn náà lè kẹrẹ̀ ní pc ká lè gba òmìnira kó lọ́wọ́ àwọn apààyàn àwọn directly killer àti àwọn terrorist àwọn tó ń fi bọ́ǹbù pààyàn ìyá ni méje ìyá kan ló bí àwọn méjèèjì they are all the same bí bàbá yẹn ṣe ṣé mo pé ọ̀rọ̀ yẹn ló jẹ́ kí n gbàgbé láti má bàá ni mo ṣe forgive Bísọ́lá ní ọjọ́ yẹn àti ẹ̀wá sọ sí mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló gbé boyfriend ẹ̀ kan tó wá kí n jọ yẹn bọ̀bọ́ yẹn máa ń wà lórí mídíà báyìí tó bí ọmọ náà tó jọ Bísọ́lá báyìí kí lórúkọ bọ̀bọ́ yẹn tó pa báyìí ṣé Súnkànmí àbíkan ló ń jẹ́ ó ṣàgbé wá lẹ́sẹ̀kẹsẹ̀ náà mo fún ni mo ní kó bá mi fún ní hundred bí kò máa ń kó wáìn sílé mo ní kí ni kó fún wọn téèyàn bá wá lè máa fún ní oúnjẹ àbí kí tó bá dé lóhùn ìjọba fún ní nǹkan ṣá mo ní kí ló fẹ́ mo ṣáà fún ní àwọn drinks àtàwọn oríṣiríṣi nǹkan ìyẹn tẹ̀ lóhùn ò fẹ́ now let's go to ṣé mo pé mo mọ̀ dáadáa inú ilé Koko Zaria ni mo gbé bísọ́lá dẹ̀ mo mọ reason mo fi dárúkọ pọ̀ láti lè mọ̀ pé mo mọ nǹkan tí mò ń ni mo ṣe kọ́kọ́ sọ story yìí mo pé kò concern láwòrí this story we are saying now it doesn't concern what I'm saying now but for you to know that I know this person You understand me? For you to know that I know this person, he has been his agenda, he always kill people. Alright? Because now, one Koko Saria, somebody other may come from some above or from somewhere, but Koko Saria is part of the person, the mission who send, they send to kill the father of my baby. Okay? Bible. Now let's play Alawuri because he's denying that irọ́ ni wọ́n pamọ́ òun dò kò sẹ́ni tó purọ́ mọ́ nobody wọn ò purọ́ mọ́ Koko Zaria wọn ò ṣe kí ni wọn ò purọ́ mọ́ Koko Zaria. kò sẹ́ni tó ṣe kí ni kò sẹ́ni tó pa irọ́ mọ́ Koko Zaria. ọ̀dọ̀ ìyá ẹ̀ ni mo ti kọ́kọ́ gbé jáde báyìí ṣe gbọ́. gbogbo ọmọ àwòrì ilé ló pẹ yí ẹgbà mi fídíò yẹn jọ mo fọlọ́run máa bẹ gbogbo yín pápá tẹ́ bá mi share fídíò yìí. ṣètìlì this is terrorist Koko Zaria the one with glasses this one the Nigeria celebrity that is MC also okay. ní Tuesday tó kọjá yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí orí mi rè. ṣètìlì mi ò ní experience ìwé ẹ̀rí láyé mi mo wà lórí stage gẹ́gẹ́ bí master of ceremony mo ń ṣe program lọ lọ́wọ́ ni mo dédé rí ọ̀gbẹ́ni kan tó wá bá mi lórí stage tó ní wọ́n ń pè mí ah, mo ní ah, ta ló ń pè mí wọ́n ní Koko Zaria Koko Zaria mo bá gbé máìkì sílẹ̀ fún kan náà àwọn tàbí ọ̀ṣẹ́ mc mo bá gbàgbọ́ Koko Zaria lọ mo ṣe déwájú Koko Zaria káàkiri ìgbà tí Koko máa sọ̀rọ̀ Koko sọ kéwu ṣé mi ò ráwọn bí yìí ni ah, ó ẹ má bínú tí bá dé orí stage nsìn máa ṣe correction wọn gbé nìkan. When they go to party, when you are there, you must go and pay homage to them before sitting down or whatever you are doing. You before you praise or you talk about the person who invited you to the party, to the occasion. You got to worship them like gods before you start. So what this man is saying is that getting to the occasion because he's an MC of the occasion. Then when he was on stage speaking, then Coco Saria, the terrorist, you can look at him. This one. He said he's an American boy, yo. He has a citizenship of America, oh. America to cancel him, so. Also, he's a terrorist, so. Yes, they got the American citizenship by crook. I'm coming for that. I'm going to post him on under my platform. I'm going to write on him also for American to know, notice all these people. Okay? So, and um, and this guy also is part of the people who have been telling me that if I come to Nigeria, he's going to kill me. Yeah, I have the video and I've do many things. I've done a lot of video reporting him on Google and also sending to some politicians also in Nigeria. Okay? So, now, I said part of the, the message, I'm going to say authoritatively to some politician that I have, that I know then. You understand me? So what this man is saying now, Lawori, the name of this man is a Lawori. They call him, his nickname, or stage name is Lawori. Lawori said he got to the occasion because he's the master of the occasion. Getting to the place, So he was talking, you know, normally the way they do when you are on the stage. So later, I mean, suddenly, Coco Saria sent somebody, a guy, to come and call this person to draw whatever he's doing on that stage. This is what they do to citizen, Nigeria citizen, especially in that Lagos. Okay? This is what they do to innocent citizen of Nigeria. They kill them for fun. A lot of people, this guy have killed a lot of people in Nigeria. Okay? So he sent somebody, a guy, to go and call this man, call Lawori, the MC of the occasion, and he was on the stage. And the moment he got, I mean, the message, this guy received the message. He dropped the microphone to go quickly to answer the call of this terrorist. You understand me? Normally, on a good day, if you're on the stage It's not the one that called you. It's somebody calling you, you have to, okay, you can give message, okay. When I finish, I call. But they, they cannot say that because they will kill them immediately. But he dropped the microphone. He approached. He went quickly to answer the call of this terrorist. Okay? And this boy, this man, is a son. Esabod always claimed that he's a son. To is his son. It's part of people who send money to Esabod on the social media. All right? I'm going to give you some evidences now. Now, getting to the place, the Kokosaria, that is terrorist, asked him, asked this man, the gentleman, the MC, that, do you see us here? That's the, the, the, the language. He said, did you see all that we are sitting here? That the bulls, the killer, the terrorists are sitting. You cannot pay homage and give them greeting first before approaching anybody. That's what he said to the man. And the man said, oh, I'm sorry. When I go back to the stage now, I will pay, I will do, I will pay you the, I will do the correction. You understand me? Hmm. So getting to the before, in the presence of that Koko Zaria in that place, one of his boy, because they have a lot of boy, they call them eruku. You understand me? They kill people. And also if it's time for them to die, they slaughter the life of those ones that move around with them. So the moment This man said, yes, I will correct myself. I will correct myself when I get to the stage now. Now, before he left, in their presence, there, he now took a bottle of a drink, a bottle, empty bottle, and he break the bottle on this man's head. And that's why you see this man, head is broken now. You understand me? The man was in coma for days. That happened on the 25th of June before he could have some strength to come and explain himself. And I noticed that a lot of people are not talking about it because they are afraid. They are afraid of these terrorists. That's why I'm calling Nigeria government and I'm calling IGP because I don't want to call Lagos State because all these people, they bombard Lagos, they bribe Lagos, uh, the police of Lagos State, they control them, they destroy Nigeria. And we say no to terrorists. That's why I'm calling IGP and Nigeria government now to do quickly, to do something quickly. And that's what exactly, I mean, that's what the man is explaining. But let me play it. For those who don't understand, who want to understand things, who actually want to know what I was talking about, now you don't understand my language, and that's what I'm trying to explain to you now. I'm interpreting the voice and the words of the man to you. Well, let's play it and listen. àgbọ́ pé anybody wọ́n anybody ó yá. mo sọ pé ṣé láwòrì mi wọn ní láwòrì mi ìgbàgbọ́ tèmi ni pé ẹni yẹn ò mọ̀ mí ó ṣẹ̀ṣẹ̀ rí mi for the first time bí ṣe ń bá kókó sáríà sọ̀rọ̀ tí màá tọ̀hún báyìí bàbá yẹn náà mú gò màtẹ tó àwọn kókó sáríà mi gò ó bò mọ́ mi lórí mi gbáà I was wet with my blood and I lost consciousness. You see? you hmm. let me tell you do you know what. Comment tout a commencé, je te compter. Il faut revenir en 2021, en plein cœur de la pandémie. À l'époque, j'étais programmeur. Ils étaient tous confinés et je devais travailler de chez nous. J'ai décidé de rejoindre une association pour servir des repos, etc. Oh J'aimais ça. J'aimais vraiment ça. J'avais l'impression de faire quelque chose de. Tout le monde doit se mettre à une continue, Marie, une paix. On l'a Vraiment, Bref, on va faire pas la voie de Dieu. On va faire pas la voie de Dieu. On va faire pas la voie de Dieu. Il est sorti. Mon con, où est-ce que tu vas? Là, tu vas être maman, a máa fà mí a máa fà mí mi kì í lè súnmọ́ jù. Should I tell you? Should I tell you basic truth? You see Lawori, you know MC is for Maori. You understand me? MC is for Maori, And MC, this person is actually MC fans. It's part of the those one MC race. Normally, let me just be frank with you. When you get to the party, if MC should be around in their caucus that day, if with the eh, Saria, he may call them on time. Maybe because he's not with MC, and you know what happened of recent that Koko Zaria betrayed MC. Do you understand me? And he's now trying to now mingle with um, what is Oloribuku one So now he may want he may purposely deliberately not just want to neglect them because they are no longer friends. You understand me? And a lot of people who love themselves also they know that Koko Zaria betrayed him. So for that, he knows. And he called this guy from before, before this guy was called to their present, to their table. He already gave an order. One of them that went there to, to do the same thing. But let me tell you, nobody have been arrested. Nobody been, nothing been done about this person. If this person died, it's just one of those things like that. They just kill and just go as if nothing happened. And this one, they will tell you that they are APC. They are not a friend to the government. They are not, they are just enemy. But most of them, they hide under the politicians and destroy the system. And it's now for us, it's time now for us to cancel anybody canceling people. And those who want to cancel your government, who want to frustrate your government, it's time for them, to, for it's time now to cancel them. Saria don't need to be sacked. It need to be canceled. I can tell you, yes, what I'm saying now, people knows it's not a joke. A lot of people, they've been trying to avoid them. And do you know funny thing? This person, I'm playing now from Esabod page. Emma got Esabod zombie. Only it is when he can look us Because they are the one giving Esabod money. The people paying Esabod from Nigeria. When I call Esabod terrorists, he says it's now in America. Hmm? When I call Esabod terrorists, supporting terrorists, they say she want to bring down Esabod. Okay? I'm playing this from the Esabod page. All right? And that's what Esabod said. And let's go to Inti Kokosaria, the killer, the terrorist said. Oh. Okay? Because the Canada, the America, some people, they believe that we want to bring down Esabod. We are not bringing them down. They are terrorists for real. And this guy also is a citizen of America. Okay? I believe that people should be grateful to the kind of person I am because the people I'm exposing also, they don't like me. And the government also, that, that's why government has to support me. And I'm not so, I'm not just exposing them because I'm a wicked soul. Because they have done the same thing to me. I'm a living example. They've asked me, they have done the things to us that we can never forget in our life. He's a citizen of America. You know why? There was a lady in America called Malika. I don't know the real name of that girl. Koko Zaria pretend to fall in love with that lady that time. And she he married the lady, the American lady that is actually the citizen of America. Are you getting me? America people, America government, this, this guy pretends to be in love with a lady, a Nigerian lady that live in America that is already a citizen of America and they got married in Nigeria and he, ha he has to give him the paper. You understand me? That's they call him American boy. He do go to America and come. He do go, he shuttle Nigeria and America. He's a citizen of America. Okay, somebody said the real name of that lady is Awele. You can see America government. Can you please find out if I'm lying? I tell nothing but the truth. The name of the person, they said the name is Zawele. You know, after getting the paper from that lady, she disappoint the lady because she doesn't need the lady. He only want to get system to get into America. And everybody do call her American boy. She play on that lady's intelligence to get the paper. After getting the paper, she divorced. She didn't give the lady any money. Even the day she went to the to the in-laws place, to seek the lady hand in marriage. Do you know what they do? They cause trouble. They almost kill somebody in the family in that street of that person. Anywhere, anywhere Kokosaria goes, he kill people. To God who made me. I wasn't there then, but the person who was there, Lanko Omoba Dubai was there. And they were playing that, ah, Kokosaria, ah, or just asking tún lọ dànù ẹ̀. <laughs> ó pa èèyàn yes they are making when they kill people they always make fun of it is nothing to them. As there's somebody is giving confirmation now that the name of the lady is Awele, if you know the full name of that person, just write it here. I know American government going to do something about it. Not about the lady. The lady may not be at fault because these people are criminal. When you are looking from looking at them from this and they deny and they tell you that people are lying against them, they just hate them, nobody hate them. They are killers for real. The day he went to the in-laws place to see the lady hand in marriage, they kill somebody. They cause trouble in that place. It's not a joke. They cause trouble, they kill people if they want people to recognize them. Do You understand me? And Saria, Koko Saria is only, only the sharpshooter going to kill, even when MC was there. Because òun náà ló sọ pé MC máa ń pààyàn. Òun but it's the one that they always send to go and carry the operation. I live in his house and I've explained how I got to his house. How I rented, I rented two years because in Nigeria we pay by year. I paid two years for the two before I got my house. Out today, the same place I live, the same street in Nigeria, he has his building, I have my building in the same street. Because I was living in South, when I now noticed that these people are killer, they are killer, they are evil, I quickly looking for a way to get a, a land to build my my just something to be myself. This person need to cancel not he need to bo both cancel in Nigeria and abroad. He need to be killed. He's a terrorist for real. It's not a joke. We don't spoil anybody. We don't bring them down. They kill people. And I'm coming again, but let's finish this one. And Ikú Egbin, Ikú Egbin Ọ̀run ìkọ̀tún bẹ̀ yẹn ní egbin ọ̀run ẹ pé mo ti sọ tí n bá sọ̀rọ̀ ṣẹ́dẹ̀ sórí àwọn àbúrò egbin ọ̀run mo ń pọ̀ mi ti dè mi ò ègé sí wọn bọ̀ ṣáájú pé gbogbo wọn bá dé báyìí wọ́n máa ní wọ́n máa ṣe báyìí wọ́n láwọn fẹ́ pààyàn àwọn Koko Zaria ni if anybody come on this social media and you are doing like this ayé yín máa bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí ní Nàìjíríà ò kì í ṣe ìyálà ìyá yín Koko Zaria tó ń fún yín ní evo tó fún yín ní bone tó fún yín liver kò ní dáa fún Koko Zaria is not from Lagos Lagos, if you have anybody that is evil in your system, you can you can send the person to jail. And it's not even from from Lagos. And it came he came from Omuaran, Omo Omuaran, and he almost killed all his family. It's not my business lọ pa gbogbo ọmọ pátá yìí tó bá kù àtàwọn tó bá ti ń jẹ Oyèdépò ó lè pa anybody but you have no right to kill anybody even your family you don't have right to kill them i'm not giving you that scam just using it as a pé tó bá fẹ́ pa family ẹ̀ ó lè lọ pa wọ́n tó bá fara ẹmu sílẹ̀ fún ẹ but killing people there's not going to be a time we are not going to allow any pushes we are not going to say we say no to killing both home and abroad Koko is a terrorist. If you know the name of that person, wọ́n ní àwẹ̀lé ló ń jẹ́ lẹ́ẹ̀kan, ẹ ti parẹ́ ni, ẹ̀rù ń bà ẹni, má bẹ̀rù nà wọ́n láwẹ̀lé lórúkọ ẹ̀. Tó bá mọ orúkọ send ẹ̀ sí mi inbox. Inbox me, I'll put the name of the lady here. And let me tell you, if the American government want to investigate this issue, they will investigate it without you mention the name. This person, when they know the name of this person, and he has been in America before, the person who gave him paper, they will surely know. Kokosaria Zaria, The name of this person they call Kokosaria is Ganiyu Olayinka Oyedepo. That's the full name of Kokosaria. And I'm going to place it. I always forget. But today I'm going to place it again in my platform. He is a terrorist. And he's, he's part of people who sponsor Esabod on the social media. Let us go to his page again. The same page. I'm, I'm going to show you now do you see ẹ sábọ root up. so that kẹ mama máa rò pé òní pé irọ́ ni wọ́n pa. Remember, let me go to the second page. Okay, for you to know that you can see, can see that it's just a support page. Okay, okay, let me show you from the back. Okay, can you see that is a support page? Can you see? For you to know that nobody lie against Esabod. Okay? That is a terrorist working for terrorists. So America, Esabod paraded Canada, I mean, es, I mean, he, paraded, he used to go to America every month. What is she doing? What is he going, she, she going to America to do every month? When people working, going for holiday, is it every three, three week, you go to for holiday? You must investigate Esabod and people that he always go around me, around him, around her, sorry ẹ má i'm sorry for the voice that is high Esabod must be investigated let me i'm showing you now i want to show you i want to show you this you can see this is eh, Wasiu náà nìyẹn on those gbogbo àwọn terrorists ni òun àti iṣẹ́ tiri you can see sego to shake, ṣe kìíní sìn àti Zaria you can see they are dancing after breaking somebody's head that is what you are in there now okay wait. for you to know that they are terrorists. Uh-huh. This is this is Osaria. See. Baba. Baba. And Baba. Baba. That's him. Baba. You see, the musician, the music is playing right now. He said, Tomba Bere, if you are if you are sure of yourself, that if he is, you know, like like threatening somebody, And he want to show the courtesy that it belongs to now. Let me see. See? You see? Yeah, you see? He's showing the logo, the terrorist logo at his back, that the bed, the courtesy they belongs to, will remove your first eyes, the second one, and they will kill you, nothing will happen. That's the music he's playing now. Okay? And that's the terrorists. He called himself an, an APC. He's not an APC. He's just a terrorist. He's just a terrorist. He has killed a lot of people. You understand? He has killed a lot of people. And a lot of people who gave them visa also to some country, it's not their fault because you don't know them. But it's a privilege. It's a grace. It is a time for God to expose them. That's why they did the same thing to me. And I'll be able to be speaking out. Even when I refuse speaking when I don't want to come out and blog. They push me. They continue doing their evil until they are being exposed. Any story we are giving now, we should try to investigate it. This is the man. This is the man that man is reporting, the one I'm talking about, and it's on the censor board page. And Esabod used to boast of this. They are the ones sending money to Esabod that they are killing. And you can see Wasiu Ayinde that I reported of recent also is the one also playing on that Wasiu, I mean, on that Esabod that Esabod used that also to threaten. Right now, Esabod is in America. He traveled to America every month saying that he has money. He's enjoying his holiday, going around for holiday. He's helping some people to pick some money, some dollar is a carrier of some dollar is doing some havoc in your system America government FBI do something about El Salvador is working for terrorists yes she is not come going to America for fun there is a mission you may not know it but we are telling you that this person they are terrorists yes this is the person who break somebody's head this person also has sent me a lot of text message many times that if I come to Nigeria they're going to kill me because he has a, a house in my street. When I ask people to give me money that I belongs to me, they always demand from that money. And when you refuse, they will tell you they will kill you. This is the person. And it's about calling. I mean, used to call this guy his son. Yes, he behind the money about spend on the social media. You can see together, and this person also working for Wasiu and they, they are telling nothing but but it, but the truth. Okay, let's play it. I want to play this. I want to play it. ayé yín máa bàjẹ́ lásìlásì. terrorists. Okay, now I want to give you. I will, I'm going to search for. I'm coming. Yeah, this is where this is him again, in the same platform of Esabot. You can see, you can see that it's Esabot platform. You can see, and this is his platform, Sagasa. You can follow in FBI follow him Nigeria police I know Nigeria police will not do anything sorry for that they know all this thing I'm saying but they will not do anything FBI follow this international detective follow this page he call himself Sagasa this is his Koko Zaria uh, eh, fan page you see Sagasa that's his name see this is Esabod freedom fighter Esabod is not a freedom fighter Esabod is a terrorist working for terrorists systematically calling using that freedom fighter for you to be carried away that is fighting for people. No, it's part of people killing people. When people kill people in Nigeria, then he join us together to cover the secret. That's what Desabod is doing. And he go to America every time. We are not jealous of him or of her. She go to America for a purpose. She's not going for fun. And the ticket she also using, it's possible they use credit card, people's credit card to bought, purchase that that ticket, that first class she always fly every month. Okay? Even people working, the rich people in America and Canada, they don't go for holiday every month. Okay? So he's not going for holiday. She's going to America to help some fraudster to pick some money they cannot carry across. You understand? And she's helping them to carry some money they could not carry across. And she always shout that she got money. Where she got the money? America. Esabod right now is in America do something FBI okay let's let's listen to this. olórin tó play. let's start. àwọn gbádùn ẹ hmm, ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ I will explain to you ṣe that ẹ. gbogbo yín yẹn fake ni olórí burúkú. orúkọ tèmi ò padà Gani Àyìndé Koko Zaria. sẹ́yìn. Zagaza American boy. ṣe gbọ́. Eh, mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa. you can see. okay you can see now that he say sadasa American boy olórí burúkú Abi ọmọ àrán boy kò ní dáa fún ẹ Amẹ́ríkà ò ní débẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ilé ò ní gbà ẹ kò ní dáa fún ìyá ẹ. ìṣòro àjọjọ ìmú wòran ni àmọ́ yorùbá táwọn èèyàn ti sọ ìsọkúsọ tó dé gbọ́ tẹnu tó dé ń ṣépè fún mi mo fà á lọ́lọ́run lọ́wọ́ bí ọ̀rọ̀ láwórí láwórí ò ṣẹ̀mí rí ó ti pè mí ṣiṣẹ́ pè má bò ń ṣiṣẹ́ ní ajílété èèyàn mi ni tó bá rí mi tí máa ń lọ́wọ́ máa fún tí máa dẹ̀ ni. irọ́ ló pa o. akúlòsì gan. irọ́ ló pa o. àmọ́ wa ń gbọ́ fídíò tó ń ṣe pé èmi mo ní kàn lọ ṣeun léṣe kí ló ṣe fún mi. is is this what they do because the day they broke the head of that guy they believe he's not going to sus he's not going to survive it. You understand me? It was on twenty five, but yesterday, that's when the guy now did the video, when he come back to, you know, like when he received consciousness, I mean, when he come back to consciousness. You understand me? So they believe maybe it's not, it's not going to survive it. It's going to die. So when the guy came out with courage now to speak out, you know, him now said that he's a friend. He know him very well. They know each other. Of course, I know that. Because that Alawori and all the celebrity, those um, celebrity, they are close to all of them, especially to MC. MC do promote them, help them. And that Alawori is MC Kakos. You understand me? It's MC Kakos. So now he found this person outside because he didn't give him respect that I normally give to him when he always be with MC. So that's why he said they should go and kill him. But the guy survived it. You understand? When the guy came out yesterday, I mean two days ago, to explain himself, now, as I mean, Koko Sari also came out to explain that yeah, he's a friend, he doesn't do anything, he's not the one. In your present, not in that party, and before the today, before that day, before today, you have not come out to say, oh, something happened to Lawori, because they believe that he's not going to survive it. You understand me? Until Lawori came out now to do what? Until Lawori came out to explain, and now he's trying to defend himself. And you know what? Esabod don't want people to talk. That's why he put this on on his platform. That's why, I mean, Esabod put this on our platform for people not to talk about it. Esabod, they place Esabod on social media like a Goliath, like a terrorist to be willing people. When they kill people in Nigeria, Esabod also will be disturbed, be supporting them on the social media. You understand me? This is what they do. This is the guy. And he's now explaining that he doesn't, he's a friend, he's not, he's, a, he's not the one that sent people to him to kill him, to, to, to do that to him. It's not that, it's not a dream. In his presence, he's the one that called for the guy when he was on the stage in the same party. They break his bottle, glass bottle on his head. You understand me? Because they believe that guy is not going to survive it. If he doesn't survive it, nobody going to explain. Nobody will come out because they will be telling you, if you come, you can see what they are doing, that they will kill you, they will kill you. Everybody are afraid of them. They are terrorists for me. And they hide under APC. But they are not friends to the APC. They are not a, a friend to anybody. They are the enemy, the great enemy of our country. This one is one of them. He's a terrorist for real. And he called himself, now you can confirm that today, uh, eh, my name is Kirika Kirikan Gani Olayinka. That's the real name. A American boy. You can see? You can see that this terrorist calling himself American boy? He? <laughs> I'm sorry for shouting, for screaming because this things this this one you know it touches my heart when I look at these people when people supporting them for doing havoc to our country to people and let's about the criminal let's about the American government American FBI Esabod is in America now. He was there last month. He's there again now. I will show you now. He's there. Those people scamming your system, destroying your system, it's helping them to take out money, to take out some spirit, to pass some spirit to your system. is not a joke. A people who are rich, rich people, the people who are hardworking, they don't go for holiday every month. He was in America last month, he's there again, and he's pretending that he has money. He's helping there to pass estimate, to carry money. Yes, he's trafficker of money and some batting. Yes, that is it. He's in America now. I will show you. With Olonwa. No retreat, no surrender kò ní dáa fún yín sẹ. èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi máa ń sọ òótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ló sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ju wa lọ gbogbo ẹ̀ tó bá wà ní kọ̀kọ̀ tó bá ń <laughs> tàfà sí mọ́lẹ̀ ó kó nǹkan lọ. onírọ́ àwọn ẹgbẹ́ oníkan àti ṣépè fún ẹ o. onírọ́ nígbà wo kò fi gbogbo nǹkan tó ní nǹkan tó fẹ́ jẹ́ kò fi búra tó bá mọ̀ pé èmi mo rán yàn kankan kan lágùnmọ̀ ẹ lórí gbogbo nǹkan tó bá ti nílé ayé ẹ kó fi búra. ìwọ ò ṣe búra ṣe gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ìwọ ò ṣe búra ní terrorist wá ìwọ ò ṣe búra tó sọ pé kí láwọn ìwà máa búra kò ní yẹ Koko Zaria ò ní jèrè kò ní dá fún ìyàwó ẹ kò ní dá fún Kudi ẹ̀yìn alájàlẹ̀gùn kò ní dá fún gbogbo yín kò ní dá fún ẹ this is your end I'm promising you this is your end your end has come and the people supporting you simple as ABC. tó ń bọ̀ wá kí mi olóòrí mi ni àjẹpọ̀ mẹ́ èrò pọ̀ mẹ́ yẹn àtúntò pọ̀ mẹ́ àmọ́ yẹn láwòrì báwo ni àjà náà kò sí ọ̀kan má bẹ̀rẹ̀ ọjọ́ kò ní wàá ṣiṣẹ́ tó ní kì í ṣe èmi wọ́n ṣe fíìmù náà ó dẹ̀ ń produce mo mọ̀ wọn pé onífíìmù náà wọ́n ṣọ́ọ̀gù fúnlẹ̀ ayé ara wọn kí ló ṣe àníjà. ó ní ẹ láwòrì pé òun ṣiṣẹ́ pòun lọ bóyá láwòrì náà ṣe wọ́n ti sàn mí rísì tó fi ní kán fọ́gò mọ́ lórí Koko Zaria, your hand has come. ó dàda sórí stage àtòrí stage bí yẹn méjì ló bẹ jà lórí stage yẹn pẹ̀lú orin tó ń play. ok àwọn tó bá a jà ó fẹ́ sọ pé ó ń jà ṣé Láwórì jẹ́ oníjà ìwọ ló máa bẹ èèyàn sí pé kó lọ bàjà ìwọ ló máa ní kó ń disturb ìwọ ló máa sọ pé kó ba yé ẹ jẹ́ o leyan baja you be claiming that it's fighting everybody the other day you did a video and you are telling me on the social media that I cannot touch Nigeria again that if I try to touch Nigeria you are going to kill your mother Oh me, ni de ẹsẹ̀ ó Oh kú kusun, bẹ́ẹ̀ ni ikú ẹ̀ àwọn máa pa ẹni terrorist is against the law of any country you are a terrorist. olórin don't play àwọn ń gbádùn ẹ̀ o lè gba máìkì lọ́wọ́ ẹ̀ à ń wo gbọ́ ẹ̀ náà èèyàn méjì. ṣé ń gbọ́. ó dẹ̀ ń bọ̀ látòrí stage ó dẹ̀ gbìgbìgbì mo dẹ̀ rí i pé wọ́n lágùn mọ́ ẹ lórí ta ló ṣe orúkọ bá wọlé àwọn dàbẹ̀ ẹ̀dùn agbó ńlá ni o ìdí mo dé ni mo sọ ó dẹ̀ di ẹ mú báwo rí ó dẹ̀ ní àwọn ah, gàgbọ́ wọ́n gbogbo àwọn tó wà ń bẹ mi jẹ kó bẹ́ẹ̀ sì kọ́kọ́ gbogbo àwọn tó wà ń bẹ bẹ́ẹ̀ sì ah. á ta ló ṣe orúkọ bá fúnra wò rí mo dẹ̀ gbé ẹ inú òjò wọ́n more than thirty minutes ká tó rí hospital àdẹ̀dí hospital láwòrí mo sábà tó ṣe mi tán mo dẹ̀ treat yẹ mo dúró ń mo san owó gbọ́ ẹ̀ mo ti fún ẹ lówó béèlì ẹyọ kan mo fún ẹ. ṣe rí. ìdẹ̀dí mo ní kí ló ń bá wọn fà owó náà sọ fúnra pé òun mọ̀ ọ́ ló ṣe ìkọ́nà ní kò ṣe ló ń ṣe ẹ lórí tó bá ní kò pè ló ń pè fún ẹ ó mi mo ti sọ fún ẹ gbogbo ọ̀tọ́ bá ti ní láyé kò fi búra tàbí mi mọ̀ nǹkan àmọ́ gbogbo ọdún ìṣẹ̀lẹ̀ mo mọ̀ èmi fà ilé kóòtù ọlọ́run lọ́wọ́ mo ilé ọlọ́run lọ́wọ́ mi nídìí àdìsọ wọn kan kó lọ síbítù yẹn nìkan bí aago kan òru òjò kó sọ́dọ̀ mi ìyàwó ẹ̀ ò mọ̀ ọkàn èmi dípò ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ dẹ̀ máa sún èmi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ bí lọ́sẹ̀ wọn lọ́sẹ̀ mo ti bù ú ṣùgbọ́n aláwo rí bẹ̀rẹ̀ sí náyàwó ẹ̀ ló. you see you know tó bá jẹ́ bó ṣe pé yẹn do you know what happen ṣé mo pé lòun ló ń gbé lọ sọ́spítù bó ṣe pé tó lòun gbé lọ sọ́spítù yẹn tí òun ló ní kán fọ́gò mọ́ lórí yẹn ó ti bìlí pé kò ní sọ survive níbi tí wọ́n ṣe gbé lọ yẹn ṣòtìyẹ òun náà ló gbé ó bìlí bó ṣe wà yẹn ṣé mo pé tìyẹn náà wà unconscious of course ó ti bìlí pé ó máa kú ló ṣe gbé lọ ẹ ní sọ fún sódà ẹ ní sọ pé kò ṣáájú ẹ ẹ ti gbọ́ rí kán fọ́gò mọ́yàn lórí tán ìwọ náà ló gbé ẹ wá ní ẹ ó dẹ̀ tún sọ̀rọ̀ ó sì pé ẹ o pè òun kìnnìkan kìnnìkan ìṣàlẹ̀ pé ó tún rògbà rẹ̀ torí pé kò mọ̀ nǹkan tó máa sọ torí kò bí pé bọ́bọ́ yẹn máa yè kò mọ̀ pé Láwórì máa yè so Nigeria police àti Nigeria government dáàdì bàbá làmẹ Tinubu bàbá rere ẹ jẹ bá kánṣu eléyìí ẹ bá kánṣu ọmọ mùwàrán ni ẹ bá kánṣu ẹ ó ti ń pààyàn tipẹ́ kìkì rọ onímọ̀ọ́sẹ̀ kọ́kọ́ sọ story ẹ IGP ṣáájú pé mi ìdúró lẹ́kọ̀ọ́ mo pe IGP torí ní àwọn Èkó yẹn tí àwọn ọlọ́pàá Èkó tán bá sọ̀rọ̀ wọ́n lè pa wọ́n náà àwọn tó ń pa ọlọ́pàá kò sí nǹkan tó wọ́n lè ṣe Ah, kò sí nǹkan tó wọn kò sẹ́ni tó wọn lè pa mọ́ ṣe wà ta ni terrorist ò kì í pa terrorist ń pa sójà wọn pọ̀ ọlọ́pàá kò sẹ́ni wọn pa navy kò sẹ́ni tó wọn lè pa so terrorist ni ìṣe terror kì í ṣe rọ́ kò ní dáfẹ́ kò ní dáfó nírọ́ terrorist ni kì í ṣe rọ́ o téèyàn bá ti pa èèyàn ó pa kínní ó pa kejì ó pa kẹta ó pa kẹrin ó pa kánú ó pa kẹfà ó pa keje ò tí dúró kínní terrorist ní gan kò tí ì pàjẹ́ nìkan lọ so ti yé ẹlòmíì gan tí wọ́n ti kó bọ́ǹbù fún lọ́wọ́ kò tí ì rẹ́ ẹni tó bá fi pa àwọn eléyìí ti pa èèyàn gidi wọ́n dẹ̀ ń gbégbòrò àwọn terrorists tó ń gbègbòrò ẹ cancel them cancel Koko Saria. cancel Koko Saria. cancel Koko Saria. anybody that supported Koko Saria, anybody that support Koko Saria should be cancelled let us leave i want to leave you can see uh, American FBI see to this American boy don pray he always they always they want to destroy your system i'm helping Canada i'm helping Nigeria i'm helping America i'm not a bad person i'm not exposing all this all to you so protect me okay so they will not like me the terrorists they hate me it's fun They hate me with passion. And the people who destroy your sister, they hate me with passion. So we are saying this. But now let's go to Esabod, the mother of uh, Kokosaria that always claim that is his mother. Do you know why? Because I lived in Kokosaria before. Kokosaria house before. I rented an apartment. They don't want me to be talking about Kokosaria. You understand me? That's why he, Esabod now claim to be the mother. But Esabod also is a terrorist. For you to know and don't lie against Esabod. And I don't destroy him. I'm telling you nothing but the truth. Okay? But they will want to tell you that, oh, she's trying to destroy them. She's jealous of them. They have nothing to, for me to jealous. They are, they are evil. They pretend to people to be good person. You can see, she opened a page and she said, Esabod Christian, I mean, freedom fighter. He's never a freedom fighter. He's a killer. He support terrorists. He against freedom. He against good things. He cause trouble. So anybody supporting Esabod, if you are not, if you don't know today, if you don't know before, today I'm telling you, Open your eyes and investigate. If you don't investigate, don't call me a liar. And don't call me somebody that want to put people down. All these ones, they are virus in any system. They are virus in any system. They do what they are doing now. They also do it when they get to America. You know, America, they have the legalized gun. When they got gun, they kill because they believe they are killer even in the country Nigeria that they didn't legalize gun. I'm sorry to say this. So they spoil system. They are not good for your system. Please cancel them. Okay? You can see that he said it with his mouth that my name is like Gani Olayinka. That's his name. Olayinka, uh, eh, Gani Olayinka Oyedepo, uh, Sagasa, this and that and that. America boy, alias AK American boys. He's not from America. Oh. How can the bad people, terrorists be claiming America destroy system? Let us cancel them. They want to destroy your system. Let us cancel them. They want to destroy your system. Nobody send them. But they are just like a virus like that. They are end time people that they want to just destroy system. They love to, because in any way they can eat, if they want to steal, they have to cause trouble. By the time they are causing problem in that place, they'll be stealing. They'll be stealing. They'll be doing what bad thing they want to do around. They always cause trouble to make themselves rich. They call distraction for people you won't you'll be facing the problem and then they'll be destroying they'll be stealing people's things and destroying people's life don't don't fall for their gimmick now let's go to we are, I want to yeah I want let's go to He knows. Everybody knows that all the people have done evil to me. Oh. He knows. Oh. And that's why the day my the father of my baby was killed, Esabod came out and he was the one mocking me ordinary beating they beat us about in the court I was speaking for him. But when the day they killed the father of my baby, the first, first January 2021, do you know what? Ezabot came out because the people who kill, he knows about it. They paid him. I mean, they paid her to shut up and to be mocking me. And when they kill somebody, and somebody a woman, and some people, anybody supporting Ezabot is a terrorist. Anybody supporting Ezabot, Ezabot, let me tell you, Ezabot is in America right now. He said, let me play it. We are not jealous of him. And if you like, then say that. I, say, say whatever you like. He said he's in... Uh, yeah, moon's okay. Month July. You can see the way this year is running. Have you? I'm in Florida in America. In Florida in America. Yes, I'm in Florida in America. I just need. Last month he was in America. Canada and the people working seriously in America and Canada. Do you go to holiday every every three three weeks? Do you go to every no, he's doing criminal thing. A lot of fraudsters, they need to carry the money. Maybe the eyes on them. is not it's difficult for them to smuggle the money. So they are sending Esabod. Esabod is doing something bad in America system. Traveling to America every three three weeks, every month. Okay? and you can see the people around supporting all the terrorists. So the enemy, the friends to the terrorists, if he doesn't know that these people are bad boys, is another thing. He knows that they are bad people. He knows that they kill. The moment they gave him money, that means they gave her money, she shut up her mouth. And she will be coming for you. She will be telling you, I'm Bobati, you'll be boasting. Esaba, this serious blogger. You have been in social media for 12 years. I'm a senior. No, Esabod meets a lot of people, Nigeria bloggers or media. A lot of journalists, a lot of people, presenters that fights for justice for it. But Esabod pretends. And he used crook way to crook everybody. And at times we pretend to you as if he's doing something. We call it because of the name, freedom fighter. It's not carrying a logo as a freedom fighter and then you are not fighting for anything you cause all this trouble and you support the evil people it's not a trouble I mean it's not a famine everybody is not a freedom fighter just and I want you to confirm from you 10 hours ago he posted this that is in the uh what did he call it Ibololo one no move on America I'm in Florida Florida yeah in America. And somebody in Florida in America. Yeah. ABI. I just, need, I just think I need a break. Mo sọ fún yín Last month he was in America. Yes, last month. Go and check in the system. In last month he was in America. He said he need a break. Every minute, he will work for one day, Today He said, I'm going for break. He will tell you, I make a lot of money. He's not making money, he's doing fraud. And he's helping some guys, some bad people in your system. Because a lot of eyes is on those who are. He opened up his business just to cover, just to cover up. Esabod open business to cover up. This terrorist guy now I'm showing I'm showing you in his platform. I mean in our platform. I'm showing you the one that call himself American boy. You can see Claire calling himself American. Imagine to tarnish is a taboo is tarnishing America he's trying to useless he's trying to disrespect America by saying he's an American boy we somebody that is killer in his country let's let's go now they they are the one telling Esabod they say they have power in Nigeria but they are telling Esabod not to go to Nigeria because they're going to this because they know they send this woman to many people to fight them wrongly, to be telling them that if things are good, they tell you it's wrong. And in supporting the wrong people. I mean, bad people. Do you understand? If you want to get a sabot let auditing the whole world, let America, it, because when somebody fly into your system also, if the you, I mean, Dublin cannot investigate him, because due to the the permit they gave to him, because they say according to, they say he, he have a license of, I mean, madness, uh, you know, something. If they are known, they should investigate him. Where he getting the money to travel every month? Somebody can have money, but somebody who love the money, who love business, who are doing something for himself, will not be traveling every month or so. They should, it should be able to be investigated. Now, let us listen to it. about it was in America last month. Is it true? Is it true of us? It was, she was in America last, sorry for putting he over for she. Sorry for that simple, I mean, I mean, simple mistake. Okay? So, she was in America last month. Today, now is in America also, in Florida. Okay? In Florida, going for a telling you going for holiday. Every time, after some time when she come back now, she will tell you she, she's in one hotel because she want to have business in some with some people in hotel. She doesn't want to take them home. And she will tell you, I went to the hotel to relax. I'm in the hotel now. I'm in this hotel. I'm in this hotel. I just want to relax. Because he doesn't, he playing, I mean, playing smart, playing on people's intelligence. He doesn't want you to get his movement. And maybe people are actually, police will be watching his camera, his home. But now he's trying to divert because he go from one house to the other to have the meeting. He's not doing good thing. Okay, let's play it. I hear from this also. He says in America, in Florida. Good day. Yeah, I love the the countryside uh, because uh, um, that's what she said. She said in America, she's in America. Because, uh, uh, uh, uh, Good morning to everyone, Flora MB. Let me show it from the back so you can see better. You, uh, you all miss me for your Sunday for the Sunday chat. Uh, never mind. Never mind. I'm going to meet up. I'm going to meet up. I'm going to meet up with you people ayé kan ló wà. àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé o tó sẹ́mi ẹnu ilé ayé fúngbà díẹ̀ ni o. fún mi òkè ráyọ lágúnjú happy new month ibùdó lálọ́rẹ́sì happy new month. Ah, ọ̀rẹ́ tó wà lẹ̀ èyí mo lè mo à igu à ìyẹn gbọ́dọ̀ má kí rẹ́gísítà ni igu àìsí oní cartoon sọ ni. <laughs> so eh, I don't need to play it much for you to know that this is the account Esabod freedom fighter she's never a freedom fighter I show you. Eh, I show you see in that the same page he show his boy his son he always call these terrorists his, son okay see see this the same yeah you can see it's It's is Esabod. I want you to see this one. This is their leader, What Wasiu Ayinde. You see? That says, I mean, terrorist Koko Zaria Koko Zaria this Koko Zaria terrorist boy you can see on Esabod page okay. so the kókó ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ ń sìn náà ni wípé you can google FBI you can study it now study them okay uh, but the other the first person I tí mo ṣàlàyé I mean the one the first guy explained that kokosaria Zaria break bottle on his head that happened on the 25th of last month and which the guy came at the end of the month to explain because that's when he gets consciousness back when he come back to life you understand me and he doesn't maybe they does he doesn't know that he's going to come back to life he said he's the one that even helped him to the hospital this is what they do because they believe they finish him and they let him go and die in the hospital and they are expecting what he was expecting is for the guy to die although we don't know maybe they have given an injection because they also work with some people they work with some killers according they work with police and again lastly i'm going now I just want America, the eh, issue of Esabod, I want America to investigate Esabod. She said now that it's in Florida. She was there, she was in America last month. In a year, Esabod traveled 20 times in a year. And we tell you she fly first class. With the, you understand me? Is she ever, she's not going there to sell the herbs or she posts or she took some herbs to the place for business trip. What what is about, exactly what is about going around for? What is she looking for? Doing around, meeting people in hotel. Don't be don't don't fall for a gimmick. They are doing bad in your system. I'm happy. So I'm just sending this, not because of American pay me, but for these people to be exposed. And you know when I expose evil people, they will not love me. So it's for you to investigate them. By the time they've been arrested, Their power is limited. But if you allow them to continue in your system, then they initiate more people to wage war against innocent people. And they will destroy the security and the goodness of the system. That is their base. That is their tactics. So go for them. It's not a joke. I don't fight. And I'm not saying this because I just want him that I want her down. No. Because she's doing evil and the evil must be exposed. That's it. The guy there is an American guy. When he's in Nigeria, that is killing Nigeria. And even the person is stole the paper of somebody, a lady called Awele. The real name of Okosaria is Gani Olayinka Oyedepo. I'm going to post her picture with her full name here on my platform. So wait for it. Iku ẹgbin ọ̀run ìkọ̀tún lè gbé ọ̀run ti bẹ̀rẹ̀ ẹ lọ wò ó Koko Zaria dressing Koko Zaria white white gbogbo nǹkan tó ṣe yẹn bí Koko Zaria ṣe ń ṣe nìyẹn Koko Zaria lọ́wọ́ nínú ikú gbé rẹ̀ but eh, mi ìfẹ́ máa rojọ́ ikú àwọn tí wọ́n ti pa tó ti yé ẹyọ tó ń fẹ́ pa tẹ bá lẹ̀ speak fún mi don't forget the great mind mighty God is on my case and people also are speaking and the whole world is watching okay you cannot like me because you have money to bribe people and to initiate people to come to your caucus we are not we are here for only for the truth But ti yé mi ti fẹ́ sọ̀rọ̀ sórí ẹgbẹ́ tẹ́ bá ń wá gbogbo ẹ̀yin tẹ́ ń wà lórí fẹẹ máa you pé ìfi kán tí mi bá dáhùn tí mi you. dá sí mi dá sí ni o mo ì wo màá mú bí máa ti mú yín báyìí lẹ́dà dẹ̀dẹ̀ ni lò ní dá fún pa èèyàn gbogbo yín tẹ́ ń fi èèyàn ṣe ètùtù ẹ̀ Thank you so much. Nigerian government, I'll be expecting and I trust daddy. May God, may God, kọ́lọ̀ bá kún All up on the IGP, thank you for the in advance. Thank you in advance for Koko and the supporter are going to be counseling. And concerning because Elizabeth believe Nigeria and kò lè bá òun ọwọ́ Nigeria ò lè tẹ̀wọ́. So FBI should do something. What is Elizabeth going to the system of America do every day? What is he going to America to do every day? even àwọn tó jó lórí gan wọn kì í ṣe gbogbo àná travel tó máa ń ní meeting why is she doing every month every three three weeks from America when she leave America she go to Turkey so the fraudsters they are stealing some people's money fraud in America and they will transfer the money to some places and the expert will be helping them and they be lying to you that she said how so and she said how so she work three days and she said I'm working Auto Bola can work go and work I be telling people go and work go and work she's not working she's doing fraud helping fraudsters helping terrorists to carry something to do some things activities of Hezbollah is bad simple thank you so much i'm going for now i'll be back again when i have important message to pass to the government yes o èmi ni mama ẹ̀yin ni mama ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin alágbára tẹ́ ẹgbẹ́ tẹ́ fẹ́ rere fún orílẹ̀-èdè for the great leaders and our people and the police and the, all the people who want peace and good in the system i'll be coming i'll be meeting you and god for god's sake We will not die. I will not die. But God Almighty will protect all of us in the mighty name of Jesus Christ. Love you guys for now. Love you everybody. Bye.